Yes. àgbàlagbà jóbélé ayé má ní jẹ́ báwọn ayé tàbó tí ó kún wa ó dẹ̀ tó ń ṣẹ́ àṣẹ lọ́wọ́ ẹni ayé lógún ìdèrè lọ́gbọ̀n ayé yẹ ẹ má yọ̀ láyọ̀ jù ọ̀rẹ́ mi máa fún ọjà yìí ọlọ́jà òru ọlọ́jà òru ọjà alájọ alájọ alájọ àdàkọ ọlọ́jà òru ọlọ́jà òru ohun tó ṣokùnkùn ṣẹ̀dá bàbá mi rí gbogbo ẹ̀ ló àbọ̀ ń rìn láyé a ò mórí ọlọ́rọ̀ ẹni tó máa ní máa ní dandan ṣáni dandan ṣáni wo adélé ayé lójú nǹkan gbogbo wa ọjà gúnlẹ̀ àná ń dòwú ni ọlọ́jà òru ọlọ́jà òru ni alájọ fẹ́lẹ́ alájọ àdàkó ọlọ́jà òru ọlọ́jà òru ni ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé o. ẹ̀yin ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yìí ti dé o ẹ jáde wá lọ́jà ajé o ẹ̀yin ọlọ́jà orí fún ẹ̀yìn àgbáyé. ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé o ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé o ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. alájà èkó eh. àjọ tèmi rèé o ẹ ṣeun ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ ṣeun ẹ ṣeun ajé a máa wá o ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o. alájọ alájà ìkó àtọwọn ẹni mo ti lè ń bọ n ò tí ì dájọ alájà ìkó àjọ ah. mi rèé o. èsì àyìn ó dáná ajé ò mọ̀ wá o. àṣẹ o. ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé o ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o. alájọ àìkó àjọ tèmi náà rè. ẹ ṣé o. àtàjèrè o. àjọ tèmi lélẹ̀. àtàjèrè o. àtàjèrè o. ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o ẹ ṣe o ẹ ṣeun o ajé ó máa wá o ẹ wá dájú ajé yín o. àjọ tá a kún dá yìí a rí i pé àkú lè rí kó àmọ́ ká náà ni. Hmm. Hmm. ọlọ́jà orígun mẹ́rin àgbáyé. alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé yín o ọlọ́jọ́ orígun mẹ́rin àgbáyé. epo ọ̀bọ. àfẹ́rí. bẹ̀lúùlù láàlà ẹ jẹ́ kó wọlé. zaazẹ. káàbọ̀ kúrin kú ọrọ̀ ajé àjọ tó lọ gbà ní ọjà ajédà. gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. ẹ yà dà sínú odò ajé. ó dáná. No. ṣe máa máa lọ gba àjọ ní ọjà ajé tó máa máa kó wá bí nìyẹn. <laughs> arábìnrin ọlá lọ́jọ́ bíi. bẹ́ẹ̀ni. ọlá ni. <laughs> <laughs> kú oríire màá rún àwọn olóyè mi wá kó wá fún ẹ lẹ́bùn. òru ọlọ́jà òru ọlọ́jà òru. so much. I really appreciate every one of you. Thank you. Àsìkò tí ò pọ̀ ni mo pè yín. Ẹ dẹ̀ make ara yín available fún ohun tí mò ń ṣe fún bébì mi. So thank you, mo really dúpẹ́ lọ́wọ́ yín. Ah, ṣíìbù kékeré. Brother mi ṣíìbù. <laughs> Thank you, thank you, ṣíìbù. Mo really appreciate ah, ìwọ ìwọ ìwọ àmúrò túmù náà ní ayé àmì. Ṣé kí o mọ́mì <laughs> ẹ pẹ̀lẹ́ mà ẹ rà mà báwo ni mọ́mì yín kọ́ ṣọ̀sọ̀ fún mọ́mì yín kò tó wá ṣá. Ah. <laughs> thank you baby. Um, um, <laughs> thank you so much everybody um, mo really appreciate the Eshigun. Like gan Long, ọlọ́run ọlọ́run apẹ̀ ìnáwó. thank you. Uh, um, uh, um, Erama. èmi náà fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n lọ invite wọn wá síbi torí mi ò rò kó mọ gbogbo eléyìí náà dáadáa èmi náà mọ̀ wọ́n rí bẹ́ẹ̀. ẹ um, um, ra ma. happy birthday my dear hmm, ìgbà ọdún ọdún kan ni fún ẹ. mo fẹ́ sáré débi kan but mama is the small gift mo fẹ́ fún ẹ. Too much. This is huge for you now. ẹ má ẹ má ma ẹ lọ́nà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má lọ ma mọ́tò lẹ fún ma wọ́n lè sọ pé yinniyin ni kẹ́ni lè ṣe ni ẹjọ́ ẹ má bínú ma ó ń tàjọ rọra sọ́mọ̀ ẹ̀mí mọ̀ bóyá ẹ gbọ́ òun lòun ò mọ̀ yín èmi náà lèmi náà mọ̀ yín so a ò mọ bẹ́ẹ̀ ṣe débí ẹ̀dẹ̀ débí ẹ fóun ní mọ́tò birthday ẹjọ́ báwo lẹ ṣe mọ̀ òun. anyway òun ò mọ̀ mí but èmi mọ̀ dáadáa so ọmọ dáadáa ni o máa ṣe bó ti ṣe ṣe so màmá rí ẹ níta so ẹ ti kẹ. thank you ma. ẹ ṣáàtì mi nǹkan tí mo sọ sí èmi ò mọ̀ wọ́n rí ìyàwó mi náà ò mọ̀ rí so ẹni ẹ jẹ́ kí mi confam dáadáa ó dín dín mọ́. ọ̀rẹ́ mi èmi nìyẹn o wò ó ṣe mo dúpẹ́ mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni sórí surprise tí wàá ti ọkọ mi ṣe fún mi inú mi rí lè ah ó ṣe mo wá promise ẹ pé ìjọ́ tí wọn bá fẹ́ ṣe nǹkan ẹ̀yẹ báyìí mo máa dúró pa síbẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ èmi ni máa jẹ́ number one tí máa dúró ṣùgbọ́n má wọrí ọ̀rọ̀ rẹ mo ti gbọ́ ò ṣe máa kọ́ ẹ later eh, all right bye <laughs> mami ọmọ ọlọ́jọ́ ah ẹ wò ó ga ẹ wò ó ènìyàn aṣọ pọ̀lọpọ̀ dọlà àmín àmín owó ọlá ìgbéga ìṣerere àmín ìní ah, wá ẹ ti ìní fojú sunkún ẹ o ayé òní bọ́bà tọ fọ̀sẹ̀ náà mi torí ti ẹ ah òkú oríire ọkọ ẹ ṣe gan ma ẹ ṣe ma <laughs> báwo wá dẹ̀ ni. Ah, mami mo ti send owó yẹn sákàǹtì yẹn. Ah owó kọ́ lèmi bẹ́ẹ̀ san. Ah, kí wàá ní. lórí ọ̀rọ̀ ọlọ́mọ yìí mọ́ mi jọ sọ fún mi ìgbà wo ló fẹ́ fún mi náà lọ́mọ tí mo tó ti máa máa gbé ọmọ ìjọba ìjọ mo fẹ́ rí fún ara mi ẹ mo fẹ́ fẹ́ yìn mí mo fẹ́ fi gbé ọmọ ẹ pọ̀n ìwọ náà wo bó ṣe rí àbí ó dìgbà tí ọlọ́jọba dé. Màámi kò síkú lójú mi. Èmi náà mọ̀ pé kò síkú lójú mi. Ah, ọmọ yẹn ó ṣe kókó. Èmi náà mọ̀ pé ó ṣe kókó. Ah, but ẹ máa ní láti fún ìmọ̀ àtọkọ mi ní time díẹ̀ ṣé mo pọ́rọ̀ ọmọ bíbí kò ń ṣe nǹkan tó easy àwọn náà máa ní láti gbogbo afẹ́ plan ara wa pé afẹ́ ṣe nǹkan báyìí time báyìí ẹ jọ ẹ kò fún wa ní little time mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ everything máa tó wà ok, ẹ máa tó gbé ọmọ ọmọ yín jù báyìí ẹ fọkàn balẹ̀. kó má pẹ́ ni o torí wíwú epo ni àbí táyì kò wúra nǹkan tó máa jẹ nǹkan tó máa mú wà nílẹ̀ àbí kò ní pẹ́. kì í ṣe pé ká máa lo bí oṣù mẹ́fà ọdún kan kò sí yẹn o. tó bá ṣeé ṣe gan-an lóṣù tó ń bọ̀ kí n gbọ́ pé ó ti dúró. <laughs> ó dáná mo ti gbọ́ i work towards it ah, ah. ṣe gbọ́. ok ba <laughs> but mami ẹ má bínú o ṣé gbogbo pàtí tó bá invite yín sí ṣé lọ́dọ̀ ní kó yẹ pé gbogbo ẹ̀ lè máa lọ ni. Ah, ewé ni tán torí ẹ̀jà tó níta ló ń jà lẹ́yìn kùlé o. torí tèmi. torí tiẹ̀ náà ni. bí ti báwo. tó oníjọ́ tó bá bímọ <laughs> tí o bá ń rí àwọn gèlè oríṣiríṣi fìlà oríṣiríṣi ah! hmm. tí èrò bá dé èrò á bá ẹ pé ah, màmí kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ kó o gbé o. màmí ìfẹ̀kùn tẹ́lẹ̀ náà eh. kẹ́ ẹ má lọ pati kankan tí n bá bímọ tí n bá ti lè pèrò àbí mo fẹ́ ṣe anything eh. èrò máa pọ̀ dé ni eh, ẹ fọkàn balẹ̀ àti pé ṣé ọ̀rẹ́ mi tó ń ṣe pàtí gangan a lè ṣe lòun náà hmm. àwọn náà dáa kò síbi tí ò lè bẹ́ẹ̀ lọ pàtí kọ́ sọ pé bìkan wà kò lè bẹ́ẹ̀ lọ irọ́ ni. bóyá yẹn ṣá. ẹ ẹ ó gbọ́dọ̀ pé mi náà wá mo lè má wà pẹ́ o. kò sí wàhálà mo ti bọ̀. àfi kí n lọ. àwọn ọmọ yín dà fún mi lóúnjẹ. to me this is a good business but gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mi igi kan òkè dágbó ṣe kò sí nǹkan kan tèmi tí mo lè dá ṣe lẹ́yìn ìyàwó mi tó ti yẹ yẹn sàn náà ló máa decide pé ẹ jẹ́ ká jọ ṣe báyìí. ẹ jẹ́ kí n nìkan mọ̀ pé iye èlò la fẹ́ ná èlò la fẹ́ ná gangan mm, for the start èmi máa fi kébí àtàbà tẹ̀lé rí bí twenty seven. twenty seven um, million right twenty seven million two seven million. ọ̀tọ̀ ni but um, dejare kí ló ń ṣẹlẹ̀ madam pẹ́ náà ìyàwó ẹ̀ pẹ́ kí ló ń ṣẹlẹ̀ wọ́n ti ń pẹ́ jù. <laughs> ẹ ṣàbẹ̀wò nǹkan tó ṣẹlẹ̀ òkè ló ti wà lára rẹ̀. rẹ ní sùúrù ó ti wà lára látàárọ̀ ṣé ìlú yìí ló wà ní àbókè òkun ló ti ń bọ̀ àwọn àgbàlá ti dúró náà táì ń lọ. ta ni mo fẹ́ máa tàn ah. sweetheart ah, mo ti ń fi iná ọ̀pọ̀ ti wà lára rẹ̀ báwo ni. Hello. Ṣẹ́wà ókè ah, ẹ má bínú pé mo dá yín dúró. I'm sorry. Àwọn ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ nípa business àsọ̀rọ̀ báyà wọn introduce yourself. all right um, madam orúkọ tèmi ni Ṣèyẹ Ọlọ́ládé. yeah i'm Wale Akorede. Yeah. <laughs> nice meeting you. Um, straight to the business. business ti a ti jọ sọ̀rọ̀ ọ̀pọ̀ ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ according to what mo sọ fún ẹ náà ni wọ́n ń try láti kọ́ ọmọ pẹ̀lú ẹ̀bọ̀ torí òun. hello ọ̀rẹ́ mi. oh how are you? <laughs> it's been a long time. báwo everything? <laughs> ṣé òtútù pọ̀ jù bẹ́ẹ̀ àwọn ará uk ńkọ́ ó wà important oh, okay hold on hold on baby hold on. Oh. Um, um, hello. Uh. so ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn máa plan gbogbo àwọn ọkọ̀ yẹn lẹ́nu ẹ ti mọ bí ọ̀rọ̀ obìnrin ṣe rí tó ti yẹ ìsìn ok ìlú gbogbo ńlá ni kọ́kọ́ fi bẹ̀rẹ̀ because twenty seven million tí wọ́n sọ yẹn ti pọ̀ jù èlò lòrògbò lè kọ́kọ́ kù sílẹ̀ and again bá ṣe wá yẹn sìn ó yẹ ká ní sample làwọn nǹkan tí a. ẹ ọ̀rẹ́ ní ìyàwó ẹ̀ ó pẹ́ kó tó dé àdúrò ó tún dé tán kò tẹ̀ ló one minute ó tún ti receive kọ́ ó tún lọ látẹ̀ nǹkan jókòó sí bíbá ẹ̀ mẹ́ta ẹ̀ mú lọ nà kí ló ń ṣẹlẹ̀ gangan. Um, etiquette ó lọ receive call ni ó dẹ̀ dàbẹ́ ni pé call yẹn important náà ó ṣe máa. ẹ wo bí ẹ tiẹ̀ mọ̀ nǹkan tí mi rò ni pé bóyá tí òkè ò bá lọ bá kí mọ̀mọ́ náà lọ bókè ẹ jẹ́ káà lọ bá níbi tó ti receive call á lè mọ̀ pé nǹkan tá a wá fún wa very very important. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yẹ máa lọ ẹ jẹ́ kí mi kàn lọ wo nǹkan tó ṣẹlẹ̀ níta no anike ní sùúrù jẹ́ kí mi lọ wọ́n. ẹ ká jọ lọ ló dà ẹ jẹ́ kí o gbọ́ àjọ ẹ ká jọ lọ so a lè mọ bó ṣe káwa lára sí. Mm, ẹ ká jọ lọ kó lè yà. ọ̀rọ̀ business man sọ yìí. Ah, I don't understand kó lè yà. ẹ̀hẹ́ ọ̀rẹ́ mi o dẹ̀ ṣú ọ̀kan tó ń sọ yìí ṣé lóòótọ́ ló ti bá wọn sọ gbogbo ẹ̀ ní London wọ́n dẹ̀ ti wá dé Nàìjà báyìí irọ́ ni o ah, ok kò sí problem sori mú ẹbẹ sọ̀rọ̀ yìí máa kúrò mi right the away máa lọ bá wọn sínsìn a lè yanjú everything once ṣùgbọ́n ó yẹ kó jẹ́rìí mi nà ó mo ń bọ̀ mo ń bọ̀ máa débẹ̀. báwo mọ́tò àyè ṣe mítìn lọ́wọ́ ló fi kúrò bẹ́ẹ̀ ni mo ṣe sọ pé àì tí parí mítìn tá à ń ṣe. ẹ mo mọ ibi tí mo lọ wà very important mo ní láti máa lọ sínsìn. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mo máa dàbẹ́ ní kó wọ́ mi lójú àwọn ọ̀rẹ́ mi. àwọn òwò ni mò ń wẹ́ lójú wọn náà tó dẹ̀ fẹ́ máa kó sí mi nínú kí ni gbogbo eléyìí náà àwọn owó ni mò ń wẹ́ lójú wọn jọ kí ni nǹkan tó ń sọ tí kò dùn mo sọ pé mo níbi tó wà very important ẹ kí n dé ìsinsìnyí ó dẹ̀ tún sọ fún mi pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àfi kí n ṣe meeting mama báyìí ni kí n calm down i don't like it ọmọ dada kí ni gbogbo eléyìí náà ah ah ibi tí mo lọ yẹn náà mo kó wà important now ibi tí mo dẹ̀ lọ ọ̀rọ̀ owó náà ni mo ń bá lọ ṣé nǹkan tí mo fẹ́ bá yín ṣe ń sìn báyìí ṣọ́rọ̀ owó kọ́ ni. wọn náà ló máa kówó lẹ̀ bọ̀ ti reduce náà. no no no tó bá ti mọ̀ wípé o lè daṣẹ́ o dẹ̀ lówó tó fẹ́ ná lọ́wọ́ ló mọ báwọn ṣe mí tiẹ̀ náà. mo ní kó reduce price ẹ̀ náà ni. mi ò lè reduce price mi kí ni ìtumọ̀ yẹn náà ẹ kí ni tùmọ̀ ẹ wo tí wọn bá ti lè dúró bóyá kan máa lọ because ibi tí mo ń lọ yẹn wà very important ju àwọn tó dúró lọ àwọn tó dúró sìn mo fẹ́ náwó fún wọn lórí business wọn ni ibi tí mo ń lọ yẹn mo fẹ́ lọ gba owó ń bẹ̀ ni so ìwọ ló wà very important ju sọ fún mi ná ó dẹ̀ fẹ́ máa fún mi ní stress what's the meaning of all this mo lọ ṣèkótó ìwé lórí kọ́ máa jókòó sí ìmẹ̀kì màmá yẹn rojọ́ sí ló bá wọn ṣe náà ọ̀rọ̀ tí ń kọ́ excuse me kó wá kàn mí sọjà re màmá rẹ later ah, kí ló dé ọ̀dẹ̀ fún mi stress lórí kíni lórí owó mi ah please don't don't stress me. Ah, o ní fẹ́ lọ bébì o ní fẹ́ lọ bébì. mo ti lọ already. bébì o ní lọ bébì o bébì bébì ah. okay i'm okay ẹ jẹ́ ká wọlé ká lọ ah, ah. parí mítì. no no no no a ti mi ní a mi meeting, but mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ jọ má bínú o ta lọkọ ta níyàwó láàrin ẹ méjèèjì. irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ṣe yẹn náà irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn kò kò sí obìnrin máa obìnrin máa fẹ́ bínú obìnrin máa fẹ́ bínú tó kàn ṣe ti. Ah, so obìnrin máa fẹ́ bínú ni bó ṣe wọ́ wa pé ta là wa. kí ló ń sọ náà ní agbe business deal wá fún sìn tó torí ò tí ì gbàṣẹ́ ń sìn a lè ṣe business. ọ̀rẹ́ ọ̀rẹ́ wo bí sori business la gbé wa ọlọ́run kàn fẹ́ ká fi mọ nǹkan nípa family wọn ni bèbí yìí ti lo ọ̀rẹ́ wa. of course yeah torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ kò ní máa rake níwájú wa kò tiẹ̀ tún wò pé àwọn ọ̀rẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà dẹ̀ tún wá dákẹ́ o ò lè sọ anything rárá. o ti lò mí bí bá. wo bèbí yìí ti lò ẹ́. of course. o gbọ́ bó ṣe sọ̀rọ̀ ni ó ní tó bá lè finance fúnra rẹ kó lọ fún wọn lówó because ó ti mọ̀ pé o tó lè finance kò síbi tó ti fẹ́ rí owó tó yẹ kí wọ́n máa ná òun lòun lò ó wá wú ẹ tán wo ọ̀rẹ́ èmi ò ní interest nínú business kankan mọ́ o i'm out of here kó má di pé ó máa padà lo èmi náà bó ṣe lò ẹ́ súnmọ́ kò síbi tó ń lọ o. Ah! can you see now. obìnrin kan bá mi dánrọ o máa ń fìlì tiẹ̀ ni. ok àwọn agbé business deal wa bẹ òun tó fẹ́ gbà ṣe lọ́wọ́ ìyàwó ẹ̀ oh god wo bó ṣe rubbish wa ah wo o piss me off i just don't even know what to tell you ah wo now ìyàwó ẹ̀ wá ń rubbish wa bá mi súnmọ́ kó di tú. bó bá ń ṣe máa rọra o ẹni afẹ́ láàmọ́ lálámẹ́ni tó fẹ́ ni lálámẹ́ni tó fẹ́ ni inú dẹ̀ jìn gan níṣẹ́ o kò jẹ́ ká imú níka o kò dẹ̀ gbórùn wá ṣe bí má ṣe gbára lé nìyàn ìní ènìyàn ayé má ṣe gbára lé ènìyàn ènìyàn mọ̀lẹ́. Thank you, Mary. Wow. Welcome to my little abúlé. Ìkan lára àwọn ohun tí Ọlọ́run mi I don't have anything to say. This is just beautiful. Ẹ̀tọ́ yẹ bá ló máa débi mi mọ̀ pé ibi yìí owó ó nà ẹgbẹ́. Thank you so much anyway, kí ni mo jíjẹ kí ni Ah ah, bá débi ọ̀rọ̀ I akọ mímọ̀ àfọwọ́ àánú I ka matter what bá ti débi oúnjẹ ó lè rọ kó máa ní nǹkan tó special nínú ilé ìfúnbẹ láti jẹṣà. <laughs> nínú ilé ìṣètò ìkọ̀ mi kò sí nǹkan tó fẹ́ tí mi ò gẹ́gẹ́ bẹ́ẹ̀. rẹ́lẹ̀ àtijọ́ mi máa ń serious gan just like ẹni tó ní ẹ̀rọ nílé tí wọ́n bá ẹ̀rọ yẹn rí abẹ́ tó ten thousand lọ́kàn tó bá lẹ́rù ten thousand nílé ọ̀ ìlànà ìtàn tó wà nínú ìlú ẹni wá pè mí lóko wà nínú ilé ìlú pé kí ni nǹkan tí mo fẹ́ yọ ọmọ tó ní làákàyè tí ìrẹ̀ ṣọ̀lẹ̀ tó lẹ̀ jọ ọmọ ọmọlúwàbí ọ̀rẹ́jìnà kí ló máa lọ fún ẹni tó lè rú ẹni tó lè rú bẹ́ẹ̀ ẹni tó lè gbogbo ẹrú yẹn mo fẹ́. How? Oh, I don't understand. I want to eat you. Okay? You want me? Anyway, <laughs> there's no problem. Problem about that, right? There is no problem about that. Money, Jeff. Oh! no, <laughs> ah, just take it easy. Don't worry. Don't sharing. No worry. Easy. Just easy. Okay? tí lè mi ọ̀hún fi lè rí báyìí mo fẹ́ yìí láti ìgbẹ́ fún ẹ̀ṣin máa rí ok mo fẹ́ mú èdè steering ó yá máa yí máa yí èdè steering ó yá máa yí èdè steering oh. Baby, mom. Mo wọ́, mo wọ́. Kí ló wọ́? mo ti kó ogun nǹkan tó wà ń bẹ̀ kúrò náà mo ti kó ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ìwọ náà ni mò ń fi style dúró de mo fẹ́ délé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kí n ti ṣe láti bíi two three days báyìí sí tí mi ò ṣe àníyàn kan wà tèmi àti ẹjọ ní nǹkan tí àjọ fẹ́ ṣe tí o sì ń dúró dè mí gan láti àtàná tí mi ò lọ torí mo expect ẹ kó sọ fún pé kí n máa lọ kí n tó kúrò níbí so mo ṣe wò pé ṣé wàá kó fún mi ní àyè lénìí sí ọ̀la ó pẹ́ ju àárọ̀ ọ̀tún la máa ti dé ọ̀dẹ̀ kí n kàn lọ yanjú nǹkan tí mo fẹ́ yanjú yẹn and that is it. no kò lọ sí anywhere. o gẹ tí mo jọ láti sọ. ìwọ ni kò jọ láti gẹ́ẹ̀tì mi o lọ síbi kankan o bí ah, mo wà pẹ̀lú ẹ̀mí báyìí náà mi rò pé ó yẹ kó ní problem kankan sorry anything tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi náà mo máa ṣe fún ẹ owó wa everything wà kò sí kò tó fẹ́ tí mi ò ní lọ́wọ́ pápá jùlọ ilé tó ń lọ yìí àbí ẹni tó fẹ́ lọ bá tó bá délé náà tán tí wàá tẹ bá gbálé tẹ gbàtà èló gangan lẹfẹ kó jáde nínú oorun rẹ èló gangan ló wà lẹfẹ kó jáde change ló máa jẹ ẹ wò bí bẹbí ẹni tó bá fẹ́ má ẹ ti tẹta gbè lọ́wọ́ mi mo promise pé màá ṣe fún ẹ wọn wà nílẹ̀ mi fẹ́ kó lọ kí ni mo tẹ sọ ok i'm coming just wait. kó lè mọ̀ pé mi ò ṣe é rárá. Hmm you know I love you so much mi ò ní ever fi so mo fẹ́ máa rí okay um baby check your phone. Close it. ṣẹlẹ̀. ọkọ̀ fún ẹ ní tókì yẹn kó kọra mo dání mo fẹ́ kó wà pẹ̀lú mi ní weekend tá a wà tó bá di monday tó bá lọ lé ẹ àpò bó ṣe máa gà lélẹ̀ trust me. fún weekend lásán lélẹ̀. ẹ nà ó. <laughs> fún weekend lásán lélẹ̀ wà fún <laughs> no <laughs> mi ò ìjọba ìsinsìn ẹ̀ kìí ṣe pé bí abo fẹ́ lọ lé bẹ́yẹn náà mo kàn ń rò pé bí abo disturb ẹ̀ and and and mo so bad of me kí n kàn máa disturb ẹ nínú ilé ó ní mo ṣe believe pé kí n kàn lọ for like two three days you know èmi ni ọlọ. ẹni tó bá fẹ́ máa bì lọ. <laughs> <laughs> taeno ayele mo máa bá kóhùn mi múlẹ̀ bí n bá lọ sóde bí n rántí ìgbà ìran máa ń rán létí pé èèyàn wá bó bá kóhùn múlẹ̀. wá bèbí ní ọmọ àgbà rẹ tó bá bèbí ní ara máa sọ pa mo mọ̀ọ́mọ̀ wá síbí ni kò lè mọ̀ wípé èmi ò kì í ṣe ọ̀dàlẹ̀ èmi ò kì í ṣe oníwà bíbí tiẹ̀ mo wá fira mi kọ́ ẹ lọ́rùn ni ẹ̀rù báyìí bó ṣe rí mi àná. ìwọ àyà máa kó ẹ o tó bá sọ fẹ́ pé kó lọ lòyàn bí irú tèmi ni àbí ìwọ ṣògùn owó ó fi àwọn èèyàn ó fi ń rúbọ nítorí owó kí lè wá káàkiri wọ́n ní kò sí tó ń pẹ́ lọ́wọ́ èèyàn ju ọlá ọlọ́run kí lè gbọ́ káàkiri tó ṣóògùn kiri wọ́n àṣírí ẹ̀ ti ah. wọ́n dẹ̀ ti mọ̀ wípé o fẹ́ lò mí fún oògùn owó ni next time tó bá tún ronú kàn mí tó o bá ronú kàn mí ilé aga jù ẹ lọ. Ah. olóògùn ìwọ ń fi tó olóògùn láti ṣògùn owó the next time the next time ti máa wá sí mi fẹ́ fún ẹni one week kò fi ronú kù wà lálẹ́ tó o bá ronú kù wà lálẹ́ yìí one week yẹn àbí mo kàn déédéé lálàá lórí ẹ ọlọ́pàá máa bọ́ọ̀sì oní ọdí. adúnájà gbà mí mo mọ̀ pé ọ̀mọ̀ràn tó mo yún gbìn nínú karahun ni ẹ ọkọ àfẹ́sọ́nà ọmọ mi mà ní o òun ló fẹ́ ọmọ mi fẹ́ fòun ṣoògùn owó ọmọ mi ò dẹ̀ ṣoògùn owó gbà mí torí ọlọ́run àwọn àlá tó tẹ̀sùn máa wá ńlá àwọn àlá jágajàga ni kò yé mi torí ẹ̀ mo ní kó ohun gangan kájọ débi báyìí bá mi wò ó mo fẹ́ kó bá mi yọ ti fún tẹ̀dọ́ ẹ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan adúnájà gbà mí torí ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ. ẹ ní fojú sunkún ọmọ ó ṣe wọ ó ṣe wọ ẹ̀yin ìyá tá a bá wo béjò ṣe gùn tó ó ṣe ṣe ká dáná sunlé bá a bá wá wo bẹ́fọn ṣe jẹni tó a họ adé egun àbọ̀rọ̀ mi ò ní àmọ́ ìgbésẹ̀ gbé iná ló dáa ìyá mi yóò dáa fún ọ ṣé o mọ̀ pé òkú kì í farapamọ́ fẹ́ni tó bá máa wẹ̀ ẹ́ mo fẹ́ kó o ṣàlàyé fún mi ọ̀nà wo nìwọ náà gbà ìgbésẹ̀ wo ló gbé láti lè dolórí eré dolówó dọlọ́là nínú ayé tá a wà yìí kò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tíyàn bá fi ní kéjì àmọ́ ìwọ ṣàlàyé fún mi ká wàá mọ irú fata fẹ́ dá sọ́rọ̀ ọ̀hún. bàbá thank God pé inú sọ́ọ̀sì ẹni pé òkú òkè ìfarapamọ́ fẹ́ tó bá máa sìn ìdí nìyẹn kankan tí mi fi ní farapamọ́ fún yín ṣe rí mi tẹ́ ń wò yìí mi ò mọ nǹkan tó ń jogun owó mi ò ṣoògùn owó mo lè ti sọ mo ti jẹ́ kó yáwó yẹn pé mi ò ṣoògùn owó wọn ò gbà mí gbọ́ bó nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi tí bá ló yé mi rọ́ ni mo bàbá kò yé mi kò yé mi ti sú mi fún ara mi ẹjọ́ ẹ ṣàánú mi. ó bọ́rọ̀ bá wá rí báyìí àábilẹ̀ léèrè ifá gbéra ńlẹ̀ kó dìde ifá bó o bá roko kó o dé ọ̀rúnmìlà bó o bá lodò kó o bọ̀ ìgbà àgbẹ̀ bá dóko làárọ̀ àgbẹ̀gbà tá a bá jí ni làárọ̀ ẹni ọ̀fẹ́rẹ́ntì gẹ́gẹ́ bá a bá fẹ́mọ lójú àárín wọn bá a búmọ lẹ́sẹ̀ àárín wàṣàwàṣà tó <clears throat> ìtọ́ ló ní kó o sòótọ́ o kó o má fi re pebi kó o má fi bi pere kó o má sì fòlòlò fọ̀hún gbogbo bó bá ṣe rí ni kó o là hàn mí kedere mo fẹ́ rí iwájú ọpọ́n fá ẹ̀yìn ọpọ́n fá olùkún ọ̀tún ọlọ́kànràn lòsì àárín ọpọ́n ìta ọ̀run tó bá kanlẹ̀ akatɛ ɛlawʋlɩ ah ah ah bẹ́ẹ̀lú bá toko dé ẹ̀lú a máa doko ṣọ́aró igi jónájóná títí igi dèrú adíá fún olóbùrò tí ń sọ lọ́jà láàrin ẹyẹ ayọyọgo ayọyọgo ayọyọgómọgómọ adíá fún orí èyí tí ó dà dé tí mọ̀ tinú agogo dẹwà ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ tí ó mọ̀ tinú agogo dẹwà ìbàdí tí ó lo mọ́ṣáájì aṣọ ọba tí ń tanná yinrinyinrin orí mi rọ̀ wá o kó o wá dádé orí mi rọ̀ wá o kó o wá lówó orí ẹni tètè wá dọlọ́là orí mi orí mi tètè wá dọlọ́là orí mi bí mo bá jí lòwúrọ̀ kùtù máa fọwọ́ gbárí mi mú o máa nórí mi tètè wá dọlọ́là orí mi. ìyá wa. Mm ifá ní nkín Ọ̀rúnmìlà ní ìṣe yín pẹ̀lẹ́ ifá ń jẹ́ kó yé mi wípé ọmọ yín yìí yóò ṣoògùn owó ah. bẹ́ẹ̀ ni gbogbo oore tó ní àtọ́lá tó ní àti kọ́ kó máa ní ni ah. bẹ́ẹ̀ ni mo wí fún yín ìpín tó yàn wá látòdì ọ̀run ni pé tó bá délé ayé yóò máa rówó náà yóò sì máa ra jíjẹun ajé ọ̀hún ò sì ní fi ọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wá rí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé ó ṣoògùn owó ó ń ṣe gbá ó ń ṣàwò ẹ jẹ́ kí wọ́n máa sọ àbúrò mi ò yí àti kọ́pọ̀ máa lówó ni ẹ jẹ́ kí wọ́n máa wí ẹlẹ́nu ló lẹ́nu ẹ. àrínájà nǹkan tó fi ń dá mi lójú ni pé ọmọ mi ò ṣoògùn owó. pínrín wọn ni wọn pé ọ̀rọ̀ ọmọ aráyé nù ah. bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ pé ó ṣoògùn owó ẹni kọ́ ọmọ náà ṣoògùn iṣẹ́. Ah. àrínájà ò ṣe wọn máa já ewé a máa dá ẹ lóhùn wọn máa wá egbò wọn máa dá ẹ lóhùn ah. nígbà tó ṣe bá mi sọ̀rọ̀ olọkàn mi wá balẹ̀ torí ṣe ló sọ wípé ọkọ àfẹ́sọ́nà mi ó wá káwọn mọ́lé tó bẹ̀rẹ̀ sí pariwo léun lórí òun mo ní à jẹ́ kájọ wo débi báyìí kóun náà wà fi tí ara ẹ̀ gbọ́. ibẹ̀ yẹn gan ló yẹ kẹ́ ẹ ti tìbí ìṣáná kí èso oògùn ah. ṣé ẹ rí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ń gan òun ṣe ni tẹ́lẹ̀dùnmarè yàn mọ́ bẹ́ẹ̀ ni nítorí tó bá yẹ pé òun lẹ́lẹ́dùnmarè yàn mọ́ ni àtìgbà pọ́njú àtìgbà rírí jẹ àtìgbà rírí mu ó jẹ́ kí wọ́n jọ ṣera wọn lọ́kàn àbọ̀rọ̀ mi ò yé nídìí èyí tó bá tásìkò tẹ́lẹ̀dùmarè sọ pé yóò lọ́kọ yóò padà ní náà ni ah. bẹ́ẹ̀ ni yóò lọ́kọ tí ó bá kalẹ̀ yóò sì finú ṣoyún yóò fẹ̀yìn dúnmọ̀kùn ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ rere nílé aládì ẹ wo ẹ fọwọ́ àdó àbọ̀jú àbọ̀jú. obìnrin kì í ti láàyè. ìjà ìdíje ó dúró ẹ bá mi dárí jù bá mi dáríjì bó ṣe wà inú òdùn ẹjọ kẹsẹ owó lẹgbẹ nǹkan tẹ ti ń ṣe lọ látẹ̀yìn ẹjọ bá mi dáríjì ẹjọ tó lọ lọ ẹjọ. kì í dáríjì rẹ tó sọ nǹkan tó ń ṣe fún ẹ. o rí lè sọ nǹkan kan fún mi kò sọ pé òun ò ṣe mí. o ò lọ́pọlọ nìyẹn náà yes o ò lọ́pọlọ ìbọn ọmọ Yorùbá yẹn ìwọ tó gbéra ẹ láti ilé ẹ tó ń bọ̀ ọ́n lọ́bí lèmi ṣe wọnú tó yìí o gbé ọ̀kadà ní junction yẹn wo stress tó máa go through kó tó depo dénú estate yìí o ò dẹ̀ mọ nǹkan tó wá ṣe ń bí. èmi kàn wọ́n pé nǹkan tí ọlọ́run bá ti sòpọ̀ èyí ni kókó gbọ́dọ̀ dàrú ni ah. àti pé mi fẹ́ káàrin yóò dàrú gbogbo tí mò ń ṣe yìí. ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ìgbà tí mo kọ́kọ́ rí ẹ̀ ò ní station ò dẹ̀ make sense gan pé kí n rí ọmọbìnrin àṣé ò lọ́pọ̀lọ́ rárá àkọ́kọ́ tó kọ́kọ́ sọ o ní mo rí pé ọpọlọ ẹ ti bẹ́ ó ìkò díẹ̀ bẹ̀ ìgbà tó máa wá sọ wípé ẹni tọ́lọ́ ti sopọ̀ kẹ́nikẹ́ni má yà mọ́ yẹn ni mo rí pé ọpọlọ ẹ ti yòrò. báwo ló ṣe máa kúrò lójijì yìí tó mọ nǹkan tó wá ṣe bí òbèrè lọ́wọ́ ẹni tó fẹ́ wá bẹ̀bẹ̀ pé kí ló ṣe ìkànnì yẹn ẹ̀kejì tó wá sọ ẹni tọ́lọ́run bá ti sopọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n dépò tó fi mọ̀ pé pásítọ̀ kan sọ àwa méjèèjì pọ̀ tó sọ pé tọ́lọ́ bá sọ ògbò kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n lẹ́sẹ̀ gbogbo ìgbà tẹ̀mí àti ẹ̀fìn jọ wà ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta tẹ̀mí àti ẹ̀jọ̀ ríra mo rí pọ́ ọmọlúwàbí kan nìyẹn ọlá ẹ̀ ló lò tí mo fi ń dúró láti bá ẹ sọ̀rọ̀ níwájú lé mi wọ́n bí má padà bímọ mo ti gbọ́ ẹ̀ jáde síta sí tó bá jáde máa pàjá mi sí ẹ ajá máa gé ẹ̀jẹ̀ dé ìkàn mi. ọkọ tí ì ṣebí ajá ẹ̀ máa gí ẹ ó máa gí ẹ ó máa gí ẹ jẹ kò ràn aláìlọpọlọ lọpọlọ yòòrò bí ò pé tí kí ni fún mi jọ. hello baby. tó bá lò délẹ̀ tó bá lò délẹ̀ máa ní kí nǹkan mi ṣe ń bẹ̀ yẹn. kí ni mo tún ṣe fún ẹ kí ni mo ṣe. ìwọ lò délẹ̀ máa ní kí nǹkan mi ṣe ẹ kí ni tí mo gbélé yìí kí ló tó láwọn èèyàn wá sínú ilé mi láti máa bẹ̀ mí. ìwọ ṣiṣẹ́ nǹkan tí wọ́n ṣe fún wọn ìwọ lórí burúkú oníranú òṣì. next time tí bá tún rí èèyàn tó bá tún wá sínú ilé mi tó wá bẹ̀ mí on your behalf máa mú ẹni ẹ lọ sí station wọ́n á dẹ̀ mọ ibi tó wà wọ́n á mú ẹ lọ bẹ̀ ìwọ lóògùn burúkú yìí abaniláyé jẹ́ wo ìwọ lórí yẹn wà fún mo bọ́ lọ́wọ́ wọn mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ rárá ni o ṣoògùn owó ṣe tẹ́jọ́ láti understand mi. ológun ológun ológun wèrè. hello hello take it hello. lórí burúkú àtúnṣe kúrò tèmi yóò tẹ̀ ti dá a máa rọ ọmọge a máa rọ obìnrin a ní lè ṣe fáìlìsì nípa wọn dáadáa possibility wa kò jẹ́ pé nǹkan tó ń ṣe lò fámìlì wọn nìyẹn. àwọn mẹ́rin ṣù olórí burúkú yóò lọ o wèrè yóò lọ o oògùn obì ti bá wò ó ẹ̀ṣẹ̀ tún wà nù pé kí n rán rẹ̀ kó lọ́ọ́ bá mi bẹ́ẹ̀ ni. Ah! Yeah. <laughs> ah uncle Afọlábí Adéọlá látọdún tẹ́ ti lọ àti ẹ̀rí brake light yín lọ́fíìsì wa. <laughs> ẹjọ́ mi kọ́ kọ́lọ́run kó ṣàánú wa ni àtijọ́ àti mu náà ni torí mo sáré ṣe àwọn business kan káàkiri káàkiri so ó jẹ́ kí n kúrò ní lárand mo ẹ̀ṣẹ̀ ń padà sí nàìjíríà lẹ́nujọ́ mẹ́ta náà ni. káàbọ̀. ìgbà tí mo dé gan mo ṣì wá sọ́fíìsì yín recently na tí mo mi ò bá ẹ lọ́jọ́ yẹn aago fọlákẹ́ tó wà lọ́ọ́ mi mo pè pè pè pè kò lọ tí mo yín bẹ sọ̀rọ̀. <laughs> fọlákẹ́ fọlákẹ́ tó ti kúrò lọ́dọ̀ wa láti gbà wo mm. ah, fọlákẹ́ ò ṣiṣẹ́ lọ́dọ̀ wa mọ́ in fact of recent ni mo pàdé ẹ̀ lọ́nà ó sọ fún mi pé òun ò lo formal number tóun ń lo yẹn mọ́ bọ́ ó fún mi ní ìtò lóun sìn. ah good o ṣe ẹ wàá fún mi nìyẹn bọ̀ ṣé kìí ṣe pé bóyá àwọn àtẹ̀gá yín ní ah. jàṣà. kò sí problem sir ah, kò sí kankan. ṣe eh, ah. ṣàbà wa kó ṣokoléètì bọ̀. a ò mọ̀ pé yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ <laughs> báwo ni iṣẹ́. adúpẹ́ o adúpẹ́ fọlọ́run. àfọ̀hùn hmm. fúnlákẹ́. lẹ́nu kan ṣá ká ní kò ṣe pé adéọlá rí ẹni èmi àti ọba májọ wà pàpà ṣe wà papọ̀ yìí. wà ká dúpẹ́ fún ọlọ́run <laughs> ká dẹ̀ tún dúpẹ́ fún adéọlá lóòótọ́ <laughs> in fact bí ó ṣe jọ lójú mi bí miracle ni eh? yes sórí àwọn àgbà máa ń pa àwọn òwe kan tó yẹ pé mi ò kì máa ń níbi lífù náà rárá ọ̀rọ̀ èmi àti ẹ ló jẹ́ kí n wá gbàgbọ́ sí i wọ́n ní wípé àtẹni tó kú àti ẹni tó nù wọ́n máa pàdé lọ́jọ́ ọjọ́ kan <laughs> ṣòrí báyìí sí but Fọlákẹ́ Flaky wà pẹ̀lú ẹ̀ wá ẹ̀ tó wà mí kò dáa. ẹ máa gbọ́ àfọ̀ wáì tí èmi wà ẹ̀ jọ sọ fún mi ṣé èmi ló yẹ kí n wá ẹ ni àbí ọ̀rọ̀ ẹ̀ kò wá mi o wá mi tó túmọ̀ sí pé o fẹ́ rí mi nìyẹn náà ah, o fẹ́ mind pé ibo ni mo wà báwo ni mo ṣe ń live ṣé mo ṣe wà okay or not ó mọ̀ wípé láti jọta láti dá ẹ̀yìn ò lè pọ̀síbù láyé tó bá sọ̀rọ̀ ẹ̀ fún ẹ tàbí tó bá sọ̀rọ̀ ẹ̀ lójú gbọ́dọ̀ mọ̀ pójú àlá èmi mm. mi ò ní wá ẹ mi ò ní wá ẹ kẹ̀. Mm. ìgbà tí mo travel ti máa fi dé mo ti sọ fóònù àgbà tí mo máa padà retrieve nọ́mbà mi mo bẹ̀rẹ̀ sí ní pé ẹ láti gbà ẹ ǹgẹ̀ tẹ mo wá ẹ títí tí mi ò rí ẹ àmúdàmú tó pọ̀ gan but jẹ́ká fi hàn sílẹ̀ àdúpẹ́ fọlọ́run pé àtẹ̀tù yọra láyà tàlàfíà ó ti pẹ́ gan. <laughs> Um, àfọ báwo everything family ńkọ́ i mean your wife and your children. ṣe hmm, kí mm-hmm. ìṣètò òbèrè wọn àdúpẹ́ fọlọ́run wọn wà ah, eh, torí pọ́dọ̀ ọlọ́run náà ni gbogbo wọn wà òun ló ń tọ́jú wọn. mi ní ètí mi yàwó débi tí mo máa bímọ. ah, ah. àfọ. business yìí náà la ṣe ń bá káàkiri. are you sure. of course. Ah, okay. Ah, I believe you. O ṣe jà ìwò èmi lè máa bi wọlé rè nípa dáàdi yín àti àwọn àbúrò mi ń bẹ ṣé wọ́n ń ṣe dáadáa ọkọ àtàwọn ọmọ ẹ̀ èmi àgbẹ̀ mo mọ̀ pé kò lè jọ ọmọ kan mọ́ wa rẹ̀ á. okay. <clears throat> so o túmọ̀ sí pé o ti lọ́kọ. <laughs> Flaky. Yes. Oh. <laughs> uh, ah, Flaky. Ah, ah. So yẹn ni pé mo tún ṣe máa di ọwọ́ ẹ̀ mú. dà sínú odó ajé. ó dáná ṣẹlẹ̀ sí mi what is wrong with me what is wrong with me What's really wrong with me. wow wọ́n ní ó jọ gàtẹ́ kó jọ gàtẹ́ ó fi ẹsẹ̀ méjèèjì ó fi tìrọ̀ wọ́n ní mo ṣògùn owó wọ́n dẹ̀ tún jẹ́ kí n mọ̀ wípé mi ò ṣògùn owó but kí ló wá ń ṣẹlẹ̀ sí mi gbogbo gbogbo kí ni ti fẹ́ jọra wọn. Ah, alátẹ̀gẹ́ ni. dòwó sí mi kò yé mi mọ́ ó ti rú mi lójú o ah I think something's wrong with me something's wrong with me. Mr. Afolabi. Pastor sir. Kí ló dé tá a rí ní service lánàá? Ah, Ṣé rí àná yẹn sá? <laughs> Ọ̀nà tí iṣẹ́ mi gbà yanjú lánàá yẹn terrible díẹ̀ ṣẹ̀rí stress yẹn pọ̀ gan-an ah, lọ́rọ̀ kan ṣáà iṣẹ́ ló fà á sà iṣẹ́ ni. kí ọlọ́run kó wà pẹ̀lú yín. àmín sà. ṣùgbọ́n musa fọlábí nínú gbogbo ohun tí ẹ bá ń ṣe ẹ máa yàtọ̀ ọlọ́run sọ́tọ̀. Hmm, mo mọ mo mọ sàdéhà pé mi náà máa ń ṣe bẹ́ẹ̀ but náà yẹn ni but ẹ máa rí máa ṣe correction. nígbà táwọn gbàdúrà lọ́la nù ẹ̀mí ọlọ́run ràn mí sí i pé kí ẹ wà nínú àwẹ̀ àtàdúrà àti ìsẹ́ra fún ọjọ́ mẹ́rìnlá. odindi ah, two weeks ni ó máa fi gba àwẹ̀ àti àdúrà. Ah, okay sir no, no problem sir. ó máa dára tẹ bá tún lè stop any relationship tẹ bá ní lásìkò yìí nítorí ọlọ́run fẹ́ràn yín ọlọ́run ní oore ńlá kan tó fẹ́ ṣe fún yín lẹ́yìn àwẹ̀ yìí so tí n bá gbàgbé àtàdúrà yẹn tí mo stop gbogbo relationship yẹn for now ah, oore ńlá kan ń bọ̀ fún mi. bẹ́ẹ̀ni oore ńlá wà lẹ́yìn ẹ. Ah, ó máa ẹ má wọrí sá ìtẹrí bẹtẹ ṣe ń sọ yẹn láti sin láti orí ìjókòó tí mo wà gbogbo relationship yẹn ti stop sá ó ti stop báyìí báyìí báyìí ah, oore lẹ pé mo máa gba àwẹ̀ àti àdúrà yẹn for two weeks má gbà sá. <laughs> Ọlọ́run á ràn yín lọ́wọ́ á jẹ́ kẹ́ lè ṣe. lágbára Ọlọ́run mo máa ṣe sá. ẹ jẹ́ ká gbàdúrà. o píìkù mi kò píìkù rẹ̀ ó dẹ̀ sọ pé ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ jà kí ló ṣẹlẹ̀ ìyá àjàfọ́ kí ló fẹ́ fàjà láàrin rẹ̀ fún àjà bó tó sọ pé ẹ̀jà kò píìkù ẹ̀ láti jẹta ìyẹn ló fi sọ ìtẹ̀mọ̀kọ́ tí wọ́n sọ pé sí ìmọ̀ àti fún mi náà bẹ̀rẹ̀ kí n pè é.

bó o ṣe gbé kọ́ òun yẹn bí àwọn olófin náà máa mi kò mú wọn gbé mi mú pé ó lè sọ fún mi pé ìwà àti ìbò níjà. tí ò bá nídìí iṣẹ́ kì í dédé ṣe o abó ṣe ni. èmi ṣe àfọlábí mi ò ṣe nígbà tí ẹ bá jáwọ́ àbọ̀ ọ̀nà àwọn mi ò ṣe ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan òkú kò dísà láti má pí kọ́ọ̀sì mọ́ ni ṣẹlẹ̀ tí o bá tẹ̀ wọ́n rí call mi tó bá ní lókè o òun rí àwọn miss calls mi o bóyá o ti receive call mi lè lórí o ṣé kò ní àwọn messages mi ni ilé mi kọ́ tó lè sàn jù mo ṣe ń kọ́lẹ̀ ni mo message ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kọ́kọ́ nú ẹ̀. owó ọ̀rẹ́ fi ọkàn ara rẹ̀ jẹ́ ká wò ó pé bí a kò síbi tí fóònù wà àbí ó wà níbi tí ò ti lè pick us. òun nǹkan tó yẹ máa sọ fún ẹ bóyá kò wà lórí o mo mọ̀ pé téyìn méjì bá fi ojú kanra yín ó máa sọ reason tí ò fi píkọ ẹ̀. bẹ́ẹ̀ tí ò fọwọ́ náà kí ok kí hello ẹ ká sọ o ẹ ká sọ o hello sorry is anybody at home. ẹ ká sọ o. ah sista Fọlákẹ́ ṣe wọn ẹkásán ẹ jọ um, ẹ má bínú mo ti ń gbálẹ̀kọ̀ látẹ̀kọ̀ mi rí anybody attends to me ni ìtorí ẹ̀ ni mo ti ṣe fẹ́ máa lọ kó tó di pé mo rí tẹ sílẹ̀kùn. inú inner room lọ́hùn ni mo wà tó ẹ̀mí ṣe tètè gbọ́. àbájọ àbájọ ẹ má bínú ẹjọ́ afọlábí ni mo ń béèrè. bọ̀dá mi ti travel. afọlábí travel. bẹ́ẹ̀ni. Ah, afọlábí ṣé out of country ó yé mi. no no no no out of state ni wọ́n ti travel láti bí ìjẹta. ó ti travel. bẹ́ẹ̀ ni ma. but mo ń pe aago ẹ ó dẹ̀ rí nǹkan kan bí ìkẹ́mi. ẹ wọ́n gbàgbé ẹ̀ sílé ni ma so even gan ó ti kú nísìnyí tẹ bá try ẹ rí i pé kò lọ mọ́. Ah, ẹ̀mí pé èèyàn ń travel ó dẹ̀ gbàgbé odidi fóònù ẹ̀ sílẹ̀ sínú ilé bí ó dẹ̀ lọ. bó ṣe rí ni mo sọ fún yín ẹ̀mí lè parọ́ fún yín i'm oh, not mi sọ pé n parọ́ all right ilé n parọ́ kò wù mí okay um, but anytime tó bá ti dé ẹ jẹ́ kó yẹ pé try láti get ẹ pé mi mọ ibi tó problem ma a bá ń jíṣẹ́ ó dà ọ okay. Oh, please, I'm here to see Afolabi. Ah, ọ̀gá lẹ dárúkọ yẹn. Of course. She Oga, yín kọ́ ló ń jẹ́ Afolabi ni? Oh, ẹ má bínú mà, ẹ jẹ́ kí n pè Material provided by owner, okay? All materials, text, graphics. Hello? Hello? Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ I'm busy òun náà ni mo fẹ́ sọ sà sista fọlákẹ́ wà níbí àwọn làwọn fẹ́ rí yín ni sà. fọlákẹ́ ok ah, no problem jẹ́ kó máa wọ̀. ok sir all, all right sir. ẹ má bínú màá wọ́n ní kẹ́ ẹ máa bọ̀. kò ń ṣe fọ́ọ̀tì. fọlábí so o ṣì wà níbi tó wà náà Fọlábí mo mí pé o ṣì wà láyé jọ sọ fún mi kí ni ẹ̀ṣẹ̀ mi gangan kí ni mo ṣe fún ẹ tí mo fi disturb nǹkan tó ń ṣe fún mi kí ni mo ṣe fún ẹ tó fi bẹ̀rẹ̀ sí ní ignore who calls mi àbí ṣé wàá sọ mi pé gbogbo messages tí mo sẹ́ ẹ̀ sẹ́ ẹ̀ ò rí kankan nú ẹ̀ pàrọ̀ kò sọ mi bó rí nàá. Um, fleke. má fleke mi jọ kò tó bẹ́ẹ̀ sọ gan ni kò sọ please. well first of all have a seat. mi ò jókòó nǹkan tí mo ń bèèrè lọ́wọ́ ẹni kò dá mi lóhùn kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve gbogbo treatment tó ń ṣe fún mi i want to know what have i done i want to know tell me. ọlákẹ́ jókòó náà jókòó. mi ò jókòó. wà tó bá insist ṣòro jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tó bá bínú ju báyìí lọ a ò pọn owó ọ̀tún. ṣòrí ẹlẹ́ran ara lèmi náà wọ́n lè bínú jù bẹ́ẹ̀ lọ tó bá pè mí náà ló ṣẹlẹ̀ sí but wọ́n fẹ́ kó understand mi ilé ayé ta wà yìí kọ́nà ìṣàánú àná àkùnrin nínú ilé ayé yìí àmọ́ bó ṣe ń lọ ṣùwárẹ́ ni kẹ́ni tí áńgẹ́lì ẹ̀ bá ti ń bá sọ̀rọ̀ tí ò lìsí sáńgẹ́lì ẹ̀ tó bá sọnù sínú ayé ó sọnù gbé ni o má bínú gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé àlẹ́ rẹ̀ kó ìmáàmù mo gba mẹ́sẹ̀gì ni nínú mẹ́sẹ̀jì yẹn kọ́tọ́ ni mo máa ṣe pọ̀ hmm. ara ẹ̀nà ti wá kà fún mi wípé relationship tí mo wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí n kọ́kọ́ quit for now kì í ṣe for life o for now kí n quit kí n dẹ̀ ní ìsiraró fáwọn nǹkan kan ọ̀rọ̀ yẹn pọ̀ tí mi ní máa sọ fún ẹ ìgbélélẹ̀ tí máa ti ṣetán tí mo ti lóore ọ̀fẹ́ máa padà sí relationship mi bó ṣe wà ń sìn yìí àǹfààní wà fún láti lọ bá ẹni ọkùnrin tó bá wọn ẹ̀ sìn ṣùtì ẹ̀sìn ìṣìwà pẹ̀lú ẹni bọ̀dù náà ìṣìjọ máa lò pọ̀ náà tí mo bá dẹ̀ ti ní orí ọ̀fẹ́ máa padà wá gbà yín bẹ̀. Fọlábí áńgẹ́lẹ̀ ní kí wọ́n quit. Eh, <laughs> Wobi má fi nù mí mo mọ̀ jẹ́ sórí ibi tí o sọ̀rọ̀ dé ó yé mi fúnra mi jù bẹ́ẹ̀ lọ ṣe ti gbọ́ mo ti understand nǹkan tó ń tọ́ láti play hmm? gbogbo game tó ń tọ́ láti play ó yé mi dáadáa. Hmm, má twist ẹ̀ gbàgbọ́ mi o. excuse me. Fọlákẹ́ wait wait wait Fọlákẹ́ Fọlákẹ́ wait come. Ọlọ́run sọ pé ká fẹ́ràn ọmọlàkejì wa bí ara wa ni kò ní ká fẹ́ràn ọmọlàkejì wa ju ara wa lọ. Ah, ara mi ni màá kọ́ rí náà. Ah, mo ní mo délé dé jàre. Dáre. Dáre kí ló ṣẹlẹ̀? tún béèrè lọ́wọ́ mi kí ló tí mò ń ṣe báwo ẹ ń béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ò lójú inú ara ni tó ṣẹlẹ̀ ṣé téèyàn bá ti jẹ tinú ẹ̀ pàtọ́ ṣé èèyàn ń ṣèpọ̀ ẹnu mọ́ ni ìyá dé ìpọ̀ ẹnu ni o. so ikú ẹ̀ panu bí ti báwo. ẹ wà tìgbà tá a ti jókòó pẹ̀lú àwọn gẹ́ọ̀sì tá a wà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí i pé wọ́n ṣe máa ń ṣe yàlà tó máa ń ṣe yòlò tó máa ń ṣe bákanbákan sí wa ẹ rí i pé wọ́n ṣe lọ́tẹ̀ wọ́n kàn káwọ́ mọ́ra ni àwọn ilé ti búrókì o dáre ṣé torí pé àwọn pípù yìí wọn ò ṣe fàájì fún wa bíi tìjọ yẹn ṣé yẹn ló wáá fa wọn sọ pé bákan àbí kò yé mi. ẹ jọ tó lọ lọ kí la ṣe torí ẹ wà ń bí báyìí ṣé nítorí ká ṣe kán ṣe fàájì fún wa ká ṣe nọ́mà bọ́ ṣe ká ṣe la ṣe wà ń bí tó bá dẹ̀ ti sówó lọ́wọ́ tiwọn mọ́ ẹ jẹ́ ká múùfù síwájú ká rìn síwájú àárẹ̀rìn ti wà. dáre báwo ló ṣe mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn gẹ́ọ̀sì yìí mọ́ ṣé báwọn gẹ́ọ̀sì lọ ìgbé jáde ní ìyẹ̀ta nígbà tá a ti jókòó tá a jọ jókòó wọ́n ti káwọ́ gbéra rè ó yẹ kí wọ́n dà fún jíjẹ ó yẹ kí wọ́n dà fún mímu ẹja ni o drink ni o wọn ò dà fún nǹkan kan ní gbogbo ẹ̀ àyè wá dà. wá àwọn gẹ̀ẹ́sì náà ṣì gbẹ lọ níjẹta náà tó ń ra aṣọ ra bàtà rẹ everything fún ẹ tá a mọ̀ náà ó kó wá lé gbogbo wa la witness la rí a dẹ̀ rí bí gbogbo ẹ̀ ṣe rí àbí òun bá ọ̀bọ̀ ìsọ̀rọ̀ ni. n tó ń sọ fún mi ni pé kó tó di pé a mọ àwọn gẹ̀ẹ́sì yìí èmi ò fìgbà kankan lówó tí mo lè fi ra aṣọ tẹ́lẹ̀. ṣé irú aṣọ tó ń wọ̀ lélẹ̀. nígbà tó dẹ̀ ń wọ aṣọ yẹn náà dẹ̀ kẹ́rẹ́. ṣé irú aṣọ tó ń wọ̀ lélẹ̀ yìí. o fẹ́ fi kúnra wọn ni. ok sọ fún mi eléyìí ló wọ̀ yìí nísìn ibo ló ti gbà. ṣé báwọn náà lọ gbà fún ẹgúsù tó wọ̀ ìfàsáàsì tó wọ̀ sọ́nù yàrá ìnà kí ló ṣẹlẹ̀ gangan ah wọn ń ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ ah ìyẹn kò ń jẹun kí ló fẹ́ náà. wọn jà bá amúrí jẹ o sẹfílẹ. ẹ má bínú. ẹ má ṣe báyìí kò dáa. ẹ má bínú ẹ fẹ́ mú ẹ ní ìmọ̀ pé ojú kan lẹ́yìn bẹ́ẹ̀ dúró sí. Ah, dáre. àwọn èèyàn wà ń gbòòrò àwọn ìyàwó gọ́vnà àwọn ìyàwó mínísítà àwọn ìyàwó àwọn ọ̀nọ́rẹ́bù káàkiri. ṣé àwọn ọmọ tó sì gbé jáde níjẹta kọ́ ló sáyé wọ wo bí wo bí wo bí jẹ́ kí n ah. so tọrọ fún ẹ torí wọ ló máa ń tẹ̀lé ẹnu ó máa ń tẹ̀lé ẹnu máa ń tẹ̀lé ẹnu gbogbo wa tó wù yóò dáa o kó má yẹ péjọ kan á tẹ̀síbẹ̀ á jẹun lọ o. <laughs> irọ́ ni o irọ́ ni o <laughs> fọlákẹ́. yes o. àṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà máa ń sọ pé kò sí tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe so ìwọ obìnrin obìnrin ló kọ́ odidi ilé yìí. <laughs> kí ló wà ń bẹ mélòó ni ilé tó wà nù èyí. wàá o nǹkan kékeré lélẹ̀ ìnáwó nínú nǹkan tó lè lọ́run tọ́lọ́run ti ṣe fún mi. ọlọ́run o. Mm. have your drink have your drink. no no thank you thank you. <laughs> ah ah I will try I will try àmọ́ mélòó ẹgbẹ́ yẹn obìnrin tó jẹ́ pé wọ́n kàn máa wò ó pé so necessary kò bẹ̀rẹ̀ kọ́ lè ṣá ah no no ó gbìyànjú ó gbìyànjú ẹ try ẹ try mm. ilé ìfàyín kan ilé ìfàyín kan ó ìbéèrè mi wá tó kọ ẹ̀wọ̀n kan tí mo fẹ́ béèrè mm. Mm. ìbéèrè yẹn ni pé mò ń wò pé ìrìn mi lè gba bí kó jọ bí ọwọ́ alẹ́ àbí bóyá mo kàn déédéé wá mo wá kàn gbàgbéra ọjọ́ lọ mọ́ mi lọ́wọ́ ṣé mo lè sùn síbí lẹ́ẹ̀kọ̀kan. <laughs> Eh, lẹ́ẹ̀kọ̀kan bí ti bá wọn òbí eh. ilé tó ń wò yìí eh. ó ti di ilé ẹ̀ nítorí pé nǹkan mi nǹkan ẹni. ṣòro ah! anytime tó bá ti wù ẹ́ ọjọ́ kó tó tó kàn decide pé ok mo ń bọ̀ nínú ilé yìí mo free láti wá in fact mo máa ní láti fún ẹ ní extra kit ẹ to máa mú dání mo wà ń mi ò sí ń o you are free to come tí kí màá tó wà lọ́wọ́ tèmi. of course. <laughs> a máa wo nǹkan tẹ́mi dẹ́ ń wo tẹ́lẹ̀ ni pé kó má lọ dàbí pé bóyá bóyá bóyá chief kan tó kọ́ bí fún ẹ àbí ó ra ibi fún ẹ kó má lọ. hello èmi ni mo nílé mi kò dẹ̀ sí chief kankan bí kankan so o free láti wá anytime any day. <sighs> Eh, Home uh, now, mm. welcome to our house because in coming incoming, incoming. kò sí wàhálà tó ti ní ayé tó fi gbà mí bí yẹn mm. inú tèmi náà dùn àìmọye obìnrin míì tó máa ní nǹkan lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé wọ́n máa ní tọkùnrin báwo ìwọ tó wá lápọ̀nlé ọkùnrin. <laughs> torí pé ọkọ lolówó orí àyà um baby kí ni kí n fún ẹ mo mí jíjẹ àti mímu. gbogbo tó bá ti nílé náà ni àwọn kan sáà sí oúnjẹ tó bá ti ṣe jẹ fèmí ni ó jẹ yẹ. are you sure. <laughs> Ah, ah. ṣé bí wọn ló bẹ́ẹ̀ sè. yes máa <laughs> jẹ. kàn fún mi ní rabi ten minutes let me change and come back. all right bá mi sè. <laughs> join you soon. Mm. gbogbo tó bá nílé bá mi sè. all right baby ah, join you soon. Hey. Eh? ọmọ yìí ṣe máa gbà pé kòkòrò ajẹnirun òun ni mí hmm, òun ni mí ṣe máa tọ́ bọnú ayé ẹ̀ á jẹ àwọn nǹkan tó bá dà ń bẹ̀ <laughs> ó ti fúri wa ó ní a lè lọ sọ́tún ká lọ sósì lọ síwájú ká lọ sẹ́yìn mo ṣe délé ọlá báyìí ni àwa náà wà jẹ́ àbẹ̀jà láti ẹ̀ náà ó ti yọ. <laughs> àwọn tó fàwọn kankan gba lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣe rí ẹ ṣe fàájì ẹ jayé yín ẹ ṣe bó ṣe wù yẹn. ó jọ yín lójú. <laughs> eléyìí tó ń wọ́dà pẹ̀lẹ́ rìn yìí ah, èmi ò máa gára hmm? bó ṣe ń wò mí yìí anytime ajá six mo gbéra nìyẹn o. ẹ kí ló ń mú ẹ tó fi ń gbéra. Ah. olórí wọn lẹ ó ni orí tí mò ń wò <laughs> ah, ẹ ẹ wo bí dáre àwọn ọmọ tó wà níbà ẹ àwọn ọmọ yẹn burú o wọ́n lè yẹ̀yẹ́ yẹn o kó má jẹ́ pé at the end máa yẹ̀yẹ́ wa àwa la máa máa ṣàgùn. àwọn ta ni kó ń bẹ́jọ yẹ̀yẹ́ àwọn ta ni tanu bẹ yẹ̀yẹ́ ẹ wo bí bóyá bóyá torí pé mi ti jà yín tán ni ò jẹ́ kẹ́ mọ nǹkan tí mò sọ sẹ́rí ibi tẹ́ rò pé mo wà lánàá mo ti kúrò ń bẹ̀ lónìí o èmi ti kúrò ń bẹ̀ sọ̀rọ̀ mi yé yín that is to say ọlá ti sún síwájú a da fún yín yóò dáa fún ẹ ah, mi ò á mọ̀ bóyá ó sì bóyá ẹ sì ní àwọn nǹkan jíjẹ mímu báyìí àbí ò sí kò torí ẹ má jẹ kó tán o torí a sì lè ní ìdí sí o ah. hmm, a lè ní ìdí sí o. ṣé nǹkan tó tó báyìí. Hmm. Ah. kí ni mò ń sọ yìí ẹ má èmi ẹsẹ rí ẹ má jẹ ẹ má mu lọ ẹ má jẹ ẹ má mu lọ kò sí wàhálà màá sà ẹ má wò ó ti. ṣé rí nígbà tèmi àti ọmọbìnrin àkọ́kọ́ pàdé pé ó kọ́kọ́ ṣe owó sí mi wọ́n kọ́kọ́ gbá hundred thousand eh, <laughs> ó ti yé mi ó ti yé mi ọlá bàbá ẹ̀ hundred thousand pé èyí ó ti ẹ̀ kọ́kọ́ fẹ́ sanwó. Eh, ọlá bàbá ẹ̀ ló. bí ìgbà tí maga tó sanwó ọmọ ọmọ ọmọ tìbí ni ó ti yé yìí. Eh, ọlá bàbá ẹ̀ ló ó ti yé mi ó mọ̀. ọlá bàbá èmi ò lọ́lá tèmi <laughs> èmi ò lọ́lá tèmi. Godwin Eh, dáre eh? ṣebí wọ lọ́la tiẹ̀ wọ́n máa jẹ yẹn lọ. mo hmm. dẹ̀ jẹ́ kémi máa jọlá bàbá ẹ̀. kó máa jẹ kí máa jọlá bàbá tèmi. ọlá ti tó wá jẹ ńlé wa ni ṣọlá ti tó wá jẹ ńlé wa tí màá fún kẹ́ àwọn ará àtàwọn kẹ́ wa máa jẹun. sẹ́rí ah, bọ̀ mẹ́rin ìyá yín ló ń pè yìí o eh? ah. ìyá yín rè o. àti ah. <laughs> lè jẹun báyìí o. hello hello dear bóòní báwo níṣẹ́ aláàlàáfíà lèmi náà wà sẹ́mi <laughs> èmi wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ń bí ni à ń ṣe fàájì àmì ò ní pẹ́ kí n tó kò mí o kò sí nǹkan tó lè mo ti yóò kẹ́ kò sí tí wọ́n lè fi dèmí mọ́lẹ̀ tí wọ́n bá ti ṣe tán ní ṣọ́ọ̀bù ọjọ́ kémi ọmọ mi àwa bọ̀ ń lé <laughs> ọmọ alálùbáríkà. Hmm irọ́ o kò ní kí n má jẹun nílé o fàájì ìta ó yàtọ̀ tó ń jẹ ilé o tó ti yé ọ̀dà i love you too ọ̀dà <laughs> ọ̀dà ọ̀dà akpàdé láyọ̀. tí o ní kájọ máa bọ̀ ni. kẹjọ máa bọ̀ wá bọ̀. ẹ ló mo ti lè jẹ nǹkan tó wù mí sí kẹjọ máa bọ̀ wá síbò irọ́ wọn à ń bára sí yín o ẹ má jẹun o. ó yẹ kó sí wá o. wọ́n ń bára sí yín ẹ má jẹun o mo ń sọ fún yín mo sọ fún yín pé ó ti ṣẹ̀ èmi tí mo ló ti ṣẹ̀ ẹ ẹ ẹ mọ nonsense lọ jí ládùúgbò yìí. ohun ìlú. fọlákẹ́ fọlákẹ́ fọlákẹ́ fọlákẹ́. ó dẹ̀ tún ṣẹ́ àṣẹ lọ́wọ́ ẹni ayé lógún ìdèrè lọ́gbọ̀n báyé yẹ máa yọ̀ láyọ̀ jù ọ̀rẹ́ mi máa fún ọjà yìí rẹ ọlọ́jà òru ọlọ́jà òru ọjà alájọ alájọ alájọ àdàkọ ọlọ́jà òru ọlọ́jà òru alájọ tó ń bẹ alájọ àdàkọ rèkété níwájú bàbá mi ò ohun tó ṣokùnkùn sẹ́dá bàbá mi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan sẹ́ǹtì sẹ́ǹtì ṣe ní sẹ́ǹtì láyé ìgbà sẹ́ǹtì ṣe ní láyé ìgbà mo sì mo sì mo lálàá pé mo máa ń lò ó láyé. a ah! Ah! a a Coraje. Ah. Ah, Fọlákẹ́. Fọlákẹ́. Fọlákẹ́. Fọlákẹ́. Um, uh, uh. <sighs> <sighs> Dare, Dare, Are you there? Uh, Dare, Dáre. Hey. Hey. Ha. You are lọ́hùn. kí ló ṣẹlẹ̀ sí mi báyìí dáre náà máa tún ti lọ nìyẹn ṣé mi ò ti ní problem báyìí kí ló ṣẹlẹ̀ sáyé mi kò yé mi gbogbo ọ̀rọ̀ yìí ti sú mi ó ti sú mi kí ló ṣẹlẹ̀ sí. ọlọ́run ibi tó ń fi fóònù síbẹ̀ àwọn ọmọ lè lọ fi pọ́ọ̀lù sínú yàrá káwọn lọ kán lọ jókòó sí palọ̀. ogun. ẹ ló bá mi. èé ṣe. ẹ wàhálà ti wà o. ó ní kí ni. ìdààmú kan wà nílẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tó jẹ́ pé eh, mo gbọ́dọ̀ fojú kàn yín báyìí mo gbọ́dọ̀ fojú kàn yín báyìí. ṣá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. kí máa bọ̀. má wà nílé má wà nílé máa bọ̀. ẹsẹsẹ ń sọ̀rọ̀ nu ẹsẹsẹ ń sọ̀rọ̀ nu ẹ jẹ́ ń bá yín lé bàá mi ẹ dákun ẹ ń bá yín lé o ẹ jẹ́ ń bá yín lé o. ayi mo wà nílé mo wà nílé. èyí ah, ṣe kí a nu. bá mi mo ti dọ́kọ̀ délé dánimọ̀ o mo dọ́kọ̀ délé dánimọ̀ mo ti yànlẹ̀ délé kà sí nǹkan o. kí ni à ń ṣe ọ rí ọ̀dọ́kọ̀ délé dánimọ̀ lọ tẹnu wọn látàkàn eh. àléwọ́ lọ́ọ̀yàn tí ó bu ọ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gan. ẹ wo sẹ́rí ẹ̀yin àgbàlagbà lẹ́ni ọ̀sẹ̀ sẹ́ràn sẹ́ràn ọlẹ́ni ti jẹ́wọ́ fún. èmi àti ọmọ ọmọ girlfriend mi kan tẹ́mi àti ẹjọ́ promise ara pàjọ fẹ́ fẹ́ra wa lòrùn jọ dàwà pọ̀. obìnrin. bẹ́ẹ̀ ni ó wá jẹ́ ilé ọ̀dọ̀ tiẹ̀ lòrùn ká mi mọ́. Ah, ah, kí ló wá ṣẹlẹ̀. Eh, nígbà tá a wá a ṣeré gbàgbé sùn lọ lé bó ṣe di ní òru ni mo sáà mi mo kọ́kọ́ ń gbọ́ ohun dẹ́dẹ̀dẹ́ ó dàbí pé mo ń lálà nígbà tó yá mo wá rí i pé òun ń lo òkè sí i ah, mo ń gbónú yàrá tá a wà ẹnìkan kò sí pẹ̀lú wa ah, ẹ̀kan náà ni mo kàn tó gbọ́ lù pọ́nlá pọ́nlá pọ́nlá pọ́nlá pọ́nlá àá ah, ṣé ṣọ́ọ̀ṣì súnmọ́dọ̀ wa ni láti ṣe ṣe night vigil ibi tí mo ti tún wọ pálọ̀ pé kí n tó wo pé kí n ní ṣẹlẹ̀ nígbà tí n tòbi padà sí yàrá ẹ̀fẹ́ ti yọ mo tún sáré padà sí pálọ̀ nígbà tí n tòbi padà sí yàrá ẹ̀fẹ́ ti tún lọ ìrẹ́ ẹ̀fẹ́ mọ́ ah. gbogbo kí ni wọ́n dàgbọ́n mọ́ mi lójú wọn á wò pé bá mi mo ti nǹkan ti fẹ́ ṣe mi o. ṣé ìṣe pín agbé èṣù nù yàrá. èṣù kò ní sàn yín ti ẹgbẹ́ sùn bẹ́ẹ̀ náà ṣàfàlàbalẹ̀. àyà mi ń ṣe kìkìkìkìkì ni o. farabalẹ̀ fara balẹ̀ ẹ̀rọ rẹ tí ń ṣe kìkìkì ọkàn rẹ ò sáà ní í jábọ́. ẹ̀ǹdínlógún ire fún ọgbọ́ ọ̀rọ̀ tí lu ọ̀pẹ̀ mọ́ ọgbọ́ mèsì kàràbà akọ́nilọ́rùn bí iye kan ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí jújì àjẹ́ àwọ́dò. àṣírí kan wà ń bẹ. ibi tí mo fẹ́ kẹ́ lọ gangan lẹ sẹ́rí mo mọ̀ pàṣírí kan wà bẹ̀ torí ah, ah, báwo ni yóò ṣe sùn sínú ilé téèyàn kan dédé máa gbáriwo àwọn èèyàn gbọ́ ohun lọ́tún gbóhùn ló sì nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí gbọ́lù ẹ̀fín tó bẹ̀rẹ̀ sí yọ ah, mo sì wò pé kíní yìí eléyìí ọ. n tí ojú apẹ́ǹtà ń rí lórí òun àmọ́ n ó fún ọ lọ́sẹ̀ kan ó lọ rí fi wẹ̀. ìwà ni lọ bẹ̀ mọ́ tèmi. ọ padà bẹ. sá. ọ padà bẹ. màá tó padà síbẹ̀ ni. ibẹ̀ ló ti ń lọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ wo bí torí tó o bá ti fọṣẹ ń wẹ̀ tẹ́ ẹ bá ti wà pẹ̀lú ra yín tẹ́ ẹ jọ ṣe tàlá kọ̀ọ̀kan tán àmọ́ ò gbọ́dọ̀ jẹ́ ó dìde ọgbọ́ bó bá tún ṣe rìn mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ bó wọ̀n kó o. bá mi kò lè wọ̀ kí ló dé bá mi kò lè wọ̀ kí ló dé. àkàtẹ̀ ní ẹ̀yin lè sọkùnrin sìn á ní pé kò lè yé yín ni ó yé yín ẹ mọ̀ pé tọkùnrin bá ti kọ́ wálẹ̀ kínní yóò tún pẹ́ díẹ̀ kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí í gbéra. Ah, kí o yọ ọsẹ tí mo fún ọ alùkì ni à ń pè. irọ́ ni. ìrìn sí ọwọ́ gbàgbé sùn sórí ẹ̀ kí rẹ̀ ò ní rọ̀. Ah. èmi mo wí bẹ́ẹ̀. àbá ah, mi. àǹfààní kankan wà dà sí tó wà mẹ́jẹ̀ ó dìde débi tí ó lọ bomi ara. pé tá a bá ti sẹ̀ kí ní tán kí mọ́tò jó dìde kí n tó fi kó bò lẹ́ẹ̀kejì. ọ̀tán. pé tó bá ṣe é ṣe gan kí n sùn sórí ibẹ̀ gbàgbé ara pátápátá bẹ́ẹ̀. bàá mi màá rẹ síbẹ̀. ọ̀tàn. Um, darling mo ní kí wọ́n á bẹ̀ ẹ́ ni torí mo rí kódà ipò òsì ń bínú sí mi jọ ọkọ mi má bínú sí mi mọ́ mo rí pé ó ṣì ń bínú because ó wá sílé mi láti jọ yìí mo tún ṣe ń pè ẹ́ ó pè calls mi ìtorí ẹ̀ mo ṣe decide pé lénìí àfi kí n wá yọjú sí ẹ nǹkan tó bá dé wà mind ẹ kò sọ fún mi mo dẹ̀ máa change jọkọ mi please forgive me. Fọlákẹ́. yes dear. lójú ẹ o lè jọ pé mò ń bínú bóyá reaction mi àbí èmi ò bínú mọ́ mi ò bínú mọ́ dó o lè má rí lójú mi pé bóyá mo rẹ́rìn o àbí pé bóyá mo túraká sí ẹ ṣọmọ pé tó bá tó bá tán lẹ́nu ó sì máa ń kó ni kún mo kàn ń try láti wá space nínú ọkọ mi láti lè darí ẹsẹ̀ ìjìyàn tó pátápátá ni ilé ehm, tó túmọ̀ sí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni mo máa máa yọ kúrò lọ́kàn mi hmm. kò sí wàhálà ó ti tán yes ó ti tán ọlọ́run ah. àmọ́ um, um, má bínú ó tún kù àwọn kankan tí mo fẹ́ jẹ́ kó mọ̀ hmm, àbá ni o kò ń ṣe pàṣẹ o ṣo mọ̀ pé bá ti ṣe là ń wí ẹnìkan kì í yàn án lòdì tí má sọ tó bá tẹ́ ẹ lọ́rùn fine tí bá dẹ̀ sọ tó bá ní òòfẹ́ no problem ìwọ ló ní decision yẹn kò sí lọ́wọ́ tèmi ọdún fẹ́ sọ fún ẹni pé látẹ̀ni lọ èmi Ògúndáre o <laughs> èmi ò ní wálé yín wá sùn ní tèmi ní tèmi mi ní wálé yín wá súnmọ́ síbẹ̀ bá sún mi síbẹ̀ gan mi ò ní sùn bẹ̀ gbogbo nǹkan tèmi àti ẹjọ́ bá jọ fẹ́ ṣe àfẹ́ sọ̀rọ̀ ni o àfẹ́ ṣe nǹkan míì náà ni o ibi ni mo fẹ́ ká máa lò sí bóyá ewu mi nìyẹn. tó túmọ̀ sí pé o fẹ́ wá sọ́dọ̀ mi mọ́ rárá nìyẹn. Ah, ah, mi sọ pé mi ní wá sọ́dọ̀ ẹ mọ́ o mo lè wá sílé ọ̀dọ̀ ẹ o àmọ́ oorun mi ò ní sùn bẹ̀ mọ́ láéláé. Ta ni mí tí màá máa sọ fún ẹ pé nǹkan tó sọ kò lè rí bẹ́ẹ̀. Ọkọ ẹni náà ló lówó orí ẹni. Ǹkan tó bá fẹ́ náà ni màá bá ẹ fẹ́. To pé ìyẹn ni kò sí problem jẹ́, mo wà okay. Ṣé o like bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé nǹkan tó decide nìyẹn, tó jẹ́ pé decision ẹ nìyẹn, mm-hmm. èmi náà ti agree. Mi ò ní choice. Kò sí wàhálà ńgbà yẹn. Kò sí wàhálà. Ilé náà ni ilé ọ̀dọ̀ ẹ. Mm wọ́n ní lóníyàrá rẹ́bẹ́tẹ́ ó gba <laughs> twenty boys tàbá fẹ́ra wa dé ni tó bá gbà mí bó ṣe rí mi wàá fẹ́ mi bó ṣe rí mi náà ni. mo tẹ̀ ti gbà <laughs> mo ti àṣẹ òkè bíbí kó lè mọ̀ pé lóòótọ́ ni mo gbà mm. ní èní bí mo ṣe dúró yìí ọ̀dọ̀ ẹni máa sùn lálẹ́ yìí. Ah, ah, mm, mm. má ṣe bẹ́ẹ̀ kí ló dé má ti torí pé o fẹ́ dùn èmi nínú kó nira ẹ lára o lè má múra dání tẹ́lẹ̀ kó fẹ́ sùn bí jẹ́ ká fi yẹn síjọ́ mi àánú <laughs> kò nídìí kí n máa múra dání tí bá ní fẹ́ sùn ẹ̀ náà anytime any day kò lè tó gbogbo yẹn um, just give me few minutes let me pick some things inside car. kò sí wàhálà kò sí wàhálà no problem kó o lè mọ̀ pé yẹn o ti tán lọ́kàn mi o lè lọ gbogbo anything tó bá fẹ́ ṣe lọ ṣe mm. o ti tán yẹn ti tán o ti lọ ti lọ ti lọ nìyẹn. ah oh my god. ah eh, sọ yẹn jẹ́ àárẹ̀. Baby, eh? in fact, ilé ìjọ ẹjọ́ mẹ́ǹtì Oh God, I'm Ọ̀gá. tired. Ó tún yá. Ó yá. Mo tẹ̀ ń bọ̀ check inside lọ clean because wọn. Èmi mm, ò mm, kí láì mm, tí bá ṣe at least first one. Èmi ò to ara tèmi ò tí to balẹ̀ o, ara mi to tí ì lélẹ̀ o, to sì wá ń bẹ̀ o. Ní sùúrù náà mi mi ò ṣe mọ́ náà, wíta kọ́kọ́ ṣe jẹ́ kí n kọ́ lọ clean up náà. Irọ́ ah, kẹ́kọ̀ọ́ clean up kí ni. Mo máa dàbí pé èèyàn dọ̀tí. Wo jọmọ́jọ clean, èmi náà ni mo lọ dọ̀tí, máa clean ẹ̀ fúnra mi. Ah, oh my God. Mm-hmm. Eh, baby. Ẹ̀yin ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Alájọ ajé yín ti dé o. Ẹ dákun ẹ wá dájọ ajé o. Alájọ ọ̀fẹ́, alájọ àwàdà o. alájọ ajé yín ti dé o ẹ wá dájọ ajé o ló jàdá ẹ wá dájọ ẹ dákun ẹ jáde wá kẹ wá dájọ ajé o. ló jàdá bó bá ń wẹ̀ ní rẹ̀. alájọ ajé yìí ti dé o. ayé lógún ìdèrè lọ́gbọ̀n. ẹ dákun ẹ wá dájú ajé o. kídèrè máa ma dènìyàn torí òṣìkàlẹ̀ dá lọ síwá. ọlọ́jà orígun mẹ́rin àgbáyé. alájọ ajé yín ti dé o. ọlọ́jà òru. ẹ wá dájú ajé o ẹ wá dájọ́ ajé o ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kọ́mẹ́ alájọ àdàkọ àwòrán ọlọ́. ẹ̀yin ọlọ́jà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé alájọ ajé yín ti dé o. ibi lẹ wà dẹ́ ń ṣeré èmi alájọ ajé yín ti dé kódà mo ti wá yín lọ sínú ọjà mi ò bẹ́ẹ̀ nìkankan bẹ́ẹ̀ ẹ ti ẹ̀rù bóyá àwọn ẹlòmíín lè débi ọjà yín kan lọ jí lọ́jà kù ẹ jókòó síbi ẹ̀ ń ṣeré ó dáná ẹ wá dájọ́ ajé yín o kébì lè tètè máa lọ. ṣé o mọ̀ pé òórùn òórùn bíi ti bá wù. mi ò rú kò sí nǹkan tó ṣe mí. láti Ah! ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wo bí ẹ má ṣe bẹ́ẹ̀ mi ò wù ẹ gbogbo ara mi mi ò wù ah! mo dáràn kí ló ṣe sí mi ah! kí ló ṣe mi ò wù ẹ wọ́n gbòòrò ara mi dáadáa mi ò rú ẹ ṣàánú mi ẹ jáde wọ́n dára jẹ yìí mi ò rú ẹ wọ mi mi ò rú kí ló ṣe mi kí ló ṣe mi yẹ yẹ yẹ. bí hmm, mo ti dọ́jà hmm, mi ò bẹ́ẹ̀ nìkankan hmm. kí ló tẹ̀ dájọ́ ajé yìí. òórùn òórùn òórùn báwo òórùn mi òórùn ẹ wá dájọ́ yín ẹ wá dájọ́ ajé yín mi òórùn ẹ dájọ́ yín mo mà rògbò ẹ wá dájọ́ ajé yín òbí ti báwo àjọ ni mo ní kí ẹ dá mi òórùn kí ló ń ṣẹlẹ̀ sí mi báyìí alájọ ajé yín ti dé. mísàlọ́ ìkàtà kò gbọ́dọ̀ gbé yẹn wọnú àfi o kò gbọ́dọ̀ gbé yẹn wọnú àfi mi o ẹ mú ká ẹ lù ẹ lù. padà. ẹ jọ̀ọ́ ẹ ṣe báyìí ẹ jẹ́ kí n wọlé kí n lọ ṣàlàyé ẹnu mi ẹ jẹ́ kí n ṣàlàyé ẹnu mi ẹ wò ọjà ni mo ti ń bọ̀ ọ̀sẹ̀ mi ò bẹ́ẹ̀ ní kankan lọ́jà ẹni okùn ò dájọ́ fún mi mi ò rí ajé kankan gbà wálé ẹ jẹ́ kí n lọ ṣàlàyé fún wọn ẹ jọ̀ọ́. padà síbi tó ti ń bọ̀ kábíyèsí tèmi ní o gbọ́dọ̀ wọlé síbí báyìí. ẹ má jẹ́ padà ìjọ ìṣàánú mi. padà. Ah, àfi kí wọlé kí n ṣàlàyé fún ọ pé mi ò padà padà. ẹjọ jẹ́ kí wọlé. padà. ọrùn mi ah! ẹyin mi yé akọ mi akọ mi. Fọlákẹ́ Fọlákẹ́ kí ló ń ṣe ọ gẹ́gẹ́. ẹsẹ̀ mi gbélé. Ah gbé sókè. Fọlákẹ́. Ah! Orú náà wà yí Fọlákẹ́ kí ló sì. Ah, ah! Fọlákẹ́ ní hmm. sùúrù Fọlákẹ́ ní sùúrù ní sùúrù ọmọ jẹ́ kí n bẹ́ẹ̀ wò. Mo kú mo kú mo bọ̀ jẹ́ mo kí ni mo fẹ́. Má lọ wá gbé mi, wá gbé mi dìde. Mo fẹ́ gbé náà ni ẹ wo ní sùúrù ẹ bàbá mi ilẹ̀ dá gbogbo ilé ilẹ̀ o ilẹ̀ dá gbogbo ilé ilẹ̀ o ilẹ̀ sọ mi pépépépépé àṣẹ ti rí bí ṣe ń ṣe nù kó tó di pé mo gbé débì náà bí ṣe ń ṣe nù ó tún lọ́dọ̀ yín náà kò yí padà. yóò yí padà yóò yí padà gbogbo ohun tó tẹrù sí lọ́rùn wọn sọ kalẹ̀ wọn sọ kalẹ̀ bá mi nǹkan kan mọ̀ gbọ́dọ̀ ṣe fọlákẹ́. nǹkan kan ṣe alákòótó ńlá díjú alákòótó ńlá díjú ògbólógbò àkùkọ fẹ́ kọ́ ń gbòòrò ọ̀yẹ̀ gbòòrò làkánà ọ̀yẹ̀ gbòòrò làkánà ibikíbi tó bá ká sí jẹ́ kí n yí. aya mi ẹ bá ń tì sára ojú kò ń rí. pẹ̀lẹ́ ọjú sí mi. Hmm. wọ́n ní ọkọ̀ ojú sí wọn. ọ̀yẹ̀ ìdí ọ̀yẹ̀ ìlà bọ́yẹ̀ bá là ọ̀yẹ̀ adí bọ́yẹ̀ bá dé hmm. ọ̀yẹ̀ àlà ẹ̀yà hmm. lajú kò rí náà ẹ̀yà wo ní nǹkan yìí. kí ló rí. chief ni. ṣé bàbá rẹ nu. kò ń ṣe bàbá mi. kó ló ṣe jẹ́ sí ọ. olóore mi ni wọ́n ọ̀gá ilé iṣẹ́ tí mo ti bá wọn ṣiṣẹ́ gbà kàn rí ó ti pẹ́ díẹ̀ ah. àwọn lélẹ̀. Ah, ah, bá mi bá mi tí èèyàn bá ṣe mọ̀ tán yóò lè mọ̀ sí i hmm. ẹ wáyé obìnrin lóde o tẹ bá ń dé sí ìbò ní sí ẹ mọ̀ sọ pé lóore yín ni aláàánú yín ni ẹ lè pè ń sádì. mi ò lè parọ́ ẹni tí mò ń wò yìí ó mi láti lọ sí ó ti ṣe mí lóore rí i. ọ̀gá ten million naira. so kéré no sir mi mi ò understand me. What? orígbà tó to ọ́fíìsì office, you ti rí i pé ọmọ gidi ni bẹ̀rẹ̀ pé iléeṣẹ́ yìí náà ń gbèrú sí need to mi ti wá rí rárá ẹ ní orí ẹ̀ kì í sìn ẹ̀ àfi káwọn èèyàn náà bá tún wá hẹ̀pẹ́ àjẹkẹ́rẹ́ àjọ ilé tètè yá ten million yẹn lọ fi establish ara ẹ̀ èmi dúró gẹ́gẹ́ bíi godfather fún ẹ gbọ̀ngàn tó bá ti ń fẹ́ jẹ́ kí n máa mọ̀. boss ah, oh my god ten million naira for me alone. ọ̀ọ́ táwa bá sọ pa àṣẹ ah, ah, ọlọ́run á pẹ̀lú mi tó máa ṣe ìbọ́lọ́run ló fà wá náà nígbà tí kì í ṣe pé bóyá èèyàn kan ló fún wa a bá ràn yín lọ́wọ́ ọlọ́run bá tún ra náà lọ́wọ́ ń bọ̀ yín. ọbẹ̀ mi thank you so much sir mo really appreciate ní agbára ọlọ́run òkè òkè báyìí lè máa lọ ẹ ní wálẹ̀ láéláé nítorí òkè lọ́wọ́ afúnni ń gbé ẹ wo ọ̀gá ẹ ní nọ́kọ̀tọ́kẹ́ tó rí kan láṣẹ ìdùmarè inú mi dùn gan ni sir thank you oh, oh my god okay sir oh my god. so rẹni tó rí un òun ni èèyàn abìdíyàn yàn án abarapa olórí híóhíó àwọn nu gbogbo ohun tí ń ṣe pátápátá gbogbo ohun tó sápamọ́ sínú egungun iṣan ara rẹ pátápátá tó ń dojú ọpọlọ rẹ pátá ń fàṣírí rẹ kan. bí mo ṣe láàlá yẹn ni mo sọ fún yín o àpẹẹrẹ gidi nù. àpẹẹrẹ pé àkókò ètùtù ọlà rẹ ti tó nù ó ti tó nù ṣe ni kó o má jáfara kó o wá ohun ètùtù ká tètè ṣe. bàbá ẹ bá mi ké sáwọn ọmọ yín wọ́n bá mi wọ èròjà nǹkan ètùtù tí wọ́n ń epo àbí ta ìrọ́wọ́ rà owó wà nílẹ̀ tí máa fún wọn. <laughs> ṣé ní ohun táwa gan ti wá wá wá tẹ́lẹ̀ tá a ti ń wá tá a rí lò níṣẹ́ ni kò má dáadáa kí wọn náà kó tètè fojú kó fojú síta kó wá a ò ní dúró n ò sọ pé a dúró ṣùgbọ́n a ti wá tẹ́lẹ̀ táwa náà rí kò má sì gbàgbé kò gbọdọ̀ kọjá ọjọ́ méje lónìí. ọjọ́ méje bàbá èmi náà ní dúró ṣùgbọ́n ẹ̀ẹ́dá o ẹ̀rọ gbèrè èmi ní fi dá yín èmi náà tún tẹsẹ̀ mọ́rin ṣùgbọ́n ẹni ẹ̀ má wò mí ràn ẹ̀ má wò mí ràn ẹ̀ help mi ẹ̀ má wò mí ràn. a gbìyànjú bàbá ah, mi. hello bàbá. ṣífù. à ah, ẹ wo ọlọ́run rékùn mo ní kí n ṣe tán sí kí n pè é náà ni. Ah, ń bọ̀ wà. kí ló dé bàbá. ṣé o ti gbàgbé ni. mo ní kí n ṣe tán sí kí n pè é náà ni. pè mí kẹ̀ pè mí bọ́ o. àbí kọ́ ọkàn mi lá. ṣé o ti gbàgbé ni. bí mo rò pé ẹ ti bá mi ṣe kò sí wàhálà kankan wo bí báyìí ń dùn. Ah, ọjà má fi ná sórí òrùlé sùn. má fi ná sórí òrùlé sùn. ok. máa yọ sí. ọdẹ akọ kàn mí là kíákíákíákíá ó ṣe pàtàkì ó léwu. máa yọ sí. abẹ́ máa wọ ọmọkùnrin ah. <laughs> àbí nǹkan kan ń ṣe bàbá ni ló ń ṣẹlẹ̀. èrè máa ma dèèyàn torí òṣìkàlẹ̀ dá lọ sún àlàyé nínú ohun tó ń bọ̀. èmi rò pé ẹ̀yin lẹ ti bá mi ṣe ẹ ti rí kinní yẹn dọ́gbọ́n sí ni. Ah, ah, irú ọ̀rọ̀ wo rè bó o ṣe kí ni bí mo ní kó o wá ṣé wọ̀ wá ṣe ó sì yẹ kó o mọ̀ pé ó yẹ kó ti débí. ìgbà tí mi ò ṣe rí pípé yín tọ́jọ́ tá a dá tó dẹ̀ tún ti kọjá tó bá ti gbogbo nǹkan dẹ̀ tún dùn sí mi ò pẹ́ tí bá mi dọ́gbọ́n kan sí nìyẹn. ó ọ̀dọ́gbọ́n kankan ah, nǹkan ń dá sí nǹkan dùn sí ni bàbá. kí ló ń tọ́ ọ tún ṣe lẹ́nu àìpẹ́ yìí. èyí ṣe nǹkan kan. ọ gbèsè kankan. ọ̀rọ̀ àtọ̀ sí pé àwọn òṣìṣẹ́ mi kan mo dá wọn kan dúró mo tún gbà wọn kan padà. ọ dá àwọn òṣìṣẹ́ kan dúró ọ hmm. gba àwọn míì wọlé. ṣé ọ wá lè rántí àwọn tó gbà. Ah, ah. Can you please introduce yourself? My name is Adewale Adisa. Adewale Adisa. Adisa. Yeah? And you, please? Tai Tayo. Tai Tayo. okay. And you? My name is uh, eh, Folakemi Popola. And you, please? Folake Popola. My name is Imadola. Eh, mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí Shefaj Home and Properties. Yes, sir. Eh, iṣẹ́ là ń ṣe bí o ẹ bá dẹ̀ ti ṣiṣẹ́ ẹ máa gbowó ẹ lè máa lọ sọ́fíìsì mi. ẹ Fọlákẹ́ Pópọ́lá ìwọ jókòó bẹ́ẹ̀ ṣòwò sì ní nǹkan tí mánéjà máa bá wọ sọ. so you're welcome. ẹ Fọlákẹ́ Pópọ́lá àbí. lórí ah, eh. Fọlákẹ́ gangan gangan ó ní ìṣẹ̀dá rẹ̀ rọ̀ mọ́ ajé tiẹ̀ o eh. bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ kúrò ní àyíká ẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ kú òun gan la lò òun là á ṣiṣẹ́ sí la tóun ó mọ̀ lọ ilé ajé lọ kájé wá fún wọn. ẹ tó bá di pé òun náà wá lọ jáde sí tó fura ńkọ́ ṣé ọ̀rọ̀ ò lè tún bẹ́yìn yọ. jáde gbogbo iṣẹ́ tèmi ó ṣe kò sí bí bọ́ ilé babaláwo kódà kó lọ ọ̀dọ̀ àrọ̀ ni nǹkan ṣe tí ó mọ̀ rí ni ògo tí ń bẹ lára tiẹ̀ kò lè rí nǹkan kan. <laughs> torí bí wọn náà ṣe jẹ́ mo ṣe mójìgìrì mọ́ yìí. ẹ ẹ náà gbọ́ tótótó. bí ti máa dún tẹ́lẹ̀. tótótó. ìran ká ní gbénu tẹ̀ tí wọ́n ń yọrí ọlá ìran èrè ní gbénu àbàtà tí wọ́n ń yọrùn yìí ẹ̀yin àgbàdo abẹ́ẹ̀tì ẹ̀yin labara wẹ́wẹ́ bí èjì ìran máa ṣòṣàláwẹ̀ adúbáfólúndọ́lá tí í sọmọ ìrágbìjì ẹ̀yin agbagba ẹ gbé wa gẹ̀gẹ̀ kẹ́ ẹ gbé wa délé owó ẹ gbé wa gẹ̀gẹ̀ kẹ́ ẹ gbé wa dépò ọ̀la ẹnini ní wẹ́rí ẹ mọ́ òjò wẹ́líwẹ́lí ní wẹ́rí ẹ̀fẹ̀ òjò wẹ́líwẹ́lí ní wẹ́rí ẹ̀tù tí wẹ́rí ẹ̀yẹkẹ́yẹ nínú oko ajé ní mọ́títà ló ṣe ajé ní mọ́títà nílàgà bí ojúmọ́ bá mọ́ owó apọ̀ pélé mọ́ fọlákẹ́ ọmọ àṣàbí ìlú ajémọlúsì ló wà yìí o inú ìlú yìí ló sì máa sùn ní gbogbo ọjà kọ̀la hmm. bọ́ba ti wá dijọ́ ọjà ọ bò sáàrin ọjà ọ lọ gba àjọ ajé àdáàkó nítorí adékọ̀yà bọ́ọ̀bá ti wá gbà tán báyìí ọ gbé lọ sọ́dọ̀ alágbàǹkọ ajé yóò wúre sí fún ọ. Hmm àpò tó fi gba àjọ ajérè ńgbà ńgbà eh. eléyìí la tọ́nà ńgbà ọmọjú ọ ṣe. Hmm. ah ah yé chifu ló wá nídìí ọ̀rọ̀ mi ah! ayé mi ti bàjẹ́. ayé mà le o. Ah! ayé mi bàjẹ́ o chief. ayé mà le o. chifu ló ṣe mí látijọ́ yìí chief ló fi ṣoògùn owó. ènìyàn lọ rí wọn. Ah! ẹ̀dá adarí wọn nù. Eh! awo ah! awo nǹkan. mo dárò oore ni mo rò pé ó ṣe fún mi bàbá. bí ẹ bá sọ fún pé inú jìn jìn àṣé yorùbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ ni ọmọ aráyé ò fẹ́ àjọbẹ̀ inú àwò tán gan-an ẹni apé ó kíni lẹ́yìn ó fẹ̀gùn ọwọ́ ah! ẹni tó fẹ́ ni lójú àtàní wọn fi sẹ́yìn ojú kan ayé lẹ rí wọn ojú kejì rẹ̀ inú kòtò ló wà. ojú kejì rẹ̀ eh, bẹ́ẹ̀ ni. ẹ báyìí eh, ẹ má tiẹ̀ já ronú tinubu kòtò yẹn ẹ jẹ́ ká ro etí ń bẹ ńlẹ̀ ní ìsìn kí ni solution sí tó wà ńlẹ̀. ẹ fọkàn balẹ̀ àárẹ̀ yẹn ẹ sá lọ ṣe ní tí mo ní ẹ ṣe. Ah. kí lẹ ní ká ṣe iná. mọ́tò tó tóbi tó dáa nínú owó tó kó fún ọgbẹ̀yìn wọ́n fowó kún lọ́wọ́ ara rẹ o kẹrò díndín ọkọ̀ fún. Fọlákẹ́. Karamoto fún chief. Bẹ́ẹ̀ni. Ẹ ẹ bá gbọ́n báyìí kò lè wọ́ọ̀kì kí alọ kí alọ ra mọ́tò tuntun ten nine ká wá gbé lọ fún síbi. Ah, nígbà tí èèyàn mú pure water téèyàn lọ sọ́ọ̀sì inú òògùn ọ̀sẹ̀ kan ṣe bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá wà mẹ́gbà tá à ń ṣe presentation di car wọ́n eh, gba sípè ní. ẹ̀yẹ̀rọ ọmọ rẹ̀ lọ bá wọn tẹ́ ẹ bá ra ọkọ̀ wọn kò sí ní tí ó ṣe ìyàwó rẹ̀ mọ́. jùgbọ́ eh. bàbá àti bọ̀ a máa ṣe bẹ́ẹ̀ eh. wà ló gbọ́ owó wà lákàntì mi ah. gbogbo yẹn wà lákàntì mi wà ló gbà á yà ló ṣe ah. ṣàánú mi ara ni mi o bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o. Fọlákẹ́ hmm. pé ojú ẹ̀ yìí ò ojú ẹ̀ yìí ń bàyàn lẹ́rù hmm. ó ń bàyàn lẹ́rù kí ni nǹkan tá a máa ṣe báyìí kí ni nǹkan tá a máa ṣe. kò tiẹ̀ yé mi náà mọ́ dáadáa kò yé mi náà ah! kò yé mi náà gbogbo ibi tí ó yẹ kí n wá síìfù sí ibẹ̀ náà ni mo try láti wá wọn sí ah. mi ò rí wọn gbogbo ibi tó júwe fún mi pé mo ti lè rí wọn gbogbo ẹ̀ náà ni mo ti wá wọn ọlọ́run jẹ́ kí n ṣalábàápàdé wọn àrí hmm. wọn. ọmọ hmm. jẹ́ kí n fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún. ọjọ́ bọ́bà tọ̀ fọ́ sẹ́nu ọ̀nà mi. wọn ò ní lágbára ọlọ́run wọn ní bọ́bà tọ̀ wọn ní bọ́bà tọ̀ fọ́ sẹ́nu ọ̀nà yìí. Ah! ẹ ẹ kí ló kí ló sọ. tó ń gbogbo yóò wà òkú òkú àwa ẹlòmíràn wà nǹkan oṣù rẹ̀ àmì wá chief kò rí wọn. mo ń gbìyànjú ní tí ìsálábàápàdé ẹ mọ tí ó ṣẹlẹ̀ ah, mọ mi. ó ní kò bóun gbìyànjú. Ah, nǹkan kan ní ṣe é nǹkan kan ní ṣe é mi ní fojú sunkún ẹ lágbára ọlọ́wọ́. sẹ́rí mo tẹ̀lé ọ̀rọ̀ bàá mi kan tó ń sọ gbolo mm-hmm. tó bá jẹ́ pé ibi wà ń bẹ̀ mm-hmm. bàá mi ọ̀ sọ nígbà tí bámi ti sọ pé eré ni ó padà já sí pé eh. e kò lè kú eh, eh. ẹ jẹ́ ká nígbàgbọ́ pé kò ní kú. Ah, mo ti nígbàgbọ́. ẹ ẹ tí màá kàn tó ṣe ni pé. ó ti ń pẹ́ jù. ẹ ẹ wọn gbọ́ wọn gbọ́ màá tún lọ bá bá mi ni bóyá ó tún láwọn iṣẹ́ míì tí wọ́n lè bá mi sà tí ó fi ọ̀nà tó hàn wá díẹ̀. tó bá jẹ́ yẹn náà ni hmm. ẹ má jàfàrà ẹ bá mi ṣe kíákíá hmm, hmm, ẹ lọ bá mi bá bàbá. n bọ Fọlákẹ́ ṣàánú mi ṣàánú mi má jẹ́ fojú sunkún wọn má jẹ́ wọn kí mi pẹ̀lẹ́ àná. mọ́níjà yes sir mi ò ní fẹ́ kó jẹ́ kí a ṣe ní òrójú ìyá ṣọmọ lóore thank you sir mo ṣe ń mójútó iléeṣẹ́ mi lójú mi tí n bá sáà wà náà ló máa hùn kó bá mi mójútó because mo fẹ́ travel lọ sí UK. okay. mo dẹ̀ máa lò tó six months. okay sir. because mo fẹ́ lọ wo ìyàwó àtàwọn ọmọ mi kí mi náà lọ fara yé wọn ọ̀hún náà ṣe à ń fara yé ọkọ ẹ ní nàìjíríà. bẹ́ẹ̀ sá so a tó gbà ọkẹ tó lọ sá. Hmm, kò lè pẹ́ ṣá very soon. ok sá pẹ́. ok sá. so kò bá mi mójútó lè ṣe mi dáadáa mi ò fẹ́ ká ṣe ní ti gbogbo wọn máa tètè mọ̀ so after two weeks tí n bá ti lọ so ọba kan ní chairman da chairman da àkànjẹ kó yé wọn pé bàbá ti fò so nǹkan tí mo torí ẹ̀ fẹ́ rí ẹ fún jù. ẹ má wọrí sá ẹ trust me màá handle bíbá ìdàdà kẹtó dé okay ẹ ní problem sir. so kò jù bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ rí ẹ fún mi. all right sir no problem sir yes sir. ẹ ká kọ̀ọ̀kan lẹ̀. mo ni ẹ náà. mi street àwọn ìsìtàbọ̀lákẹ́. ó náà pé mi ò dúró tó yẹn báwo nìkan mọ́mì yín kọ́ èèyàn dáadáa ni mọ́mì yín ò sọ pé ó rí mi pé mo dẹ̀ ní kò kí wọn. ok ẹ ṣe wá gbọ́ ara ìsìtàbọ̀lákẹ́ ò yá. ara fọlákẹ́ ìyàwó yín. ìyàwó lẹ̀ ara fọlákẹ́ ò yá kí ló ṣe. Ah, wọ́n lóyún àbí wọ́n lò wọ́n àwọn kọ̀ọ̀kan báyìí ṣá. bí wọ́n lóyún àbí bíi pọ́n lò ó. ọlọ́run fún lálàáfíà ṣé ibi tó ń gbẹ̀yìn náà ló yìn gbé. ok no problem bá mi kí mọ́mí ẹ̀ ṣùgbọ́n ó ṣe ok. oh baby má bínú sí mi jọ. Stalin tó ń bá sọ̀rọ̀ ìlàtẹ̀kọ́. Mo ti mọ̀ kó máa fẹ́ béèrè ẹ̀ náà. Um, ní tiẹ̀ mọ́ bí mo fẹ́ júwe olórí burúkú yìí ó mọ ọmọkan tí mo sọ fún ẹ pé mò ń fẹ́ nígbà kan kó tó di pé mo pàdé ẹ yẹn láì tí parí mítìn tá à ń ṣe. ẹ mú mọ ibi tí mo lọ wà very important mo ní láti máa lọ sínsìn. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mo máa rẹ̀bẹ̀ ní kò wọ́ mi lójú àwọn ọ̀rẹ́ mi. àwọn òwò ni mò ń wẹ́ lójú wọn náà tó dẹ̀ fẹ́ máa kó sí mi nínú kí ni gbogbo eléyìí náà àwọn òwò ni mò ń wẹ́ lójú wọn jọ kí ni nǹkan tó ń sọ tí kò dùn mo sọ pé mo níbi tó wà very important tó yẹ kí dé ìsinsìn ó dẹ̀ tún sọ mi pé rọrọrọ àfi kí n ṣe mítìn mama báyìí ní calm down i don't like it ọmọ dada kí ni gbogbo eléyìí náà ah ah ibi tí mo lọ yẹn náà mo kó wà important now ibi tí mo dẹ̀ lọ ọ̀rọ̀ owó náà ni mo ń bá lọ ṣé nǹkan tí mo fẹ́ bá yín ṣe ń sìn báyìí ṣọ́rọ̀ owó kọ́ ni. ìwọ náà ló máa kówó lẹ̀ mọ́ ti reduce. no no no no tó bá ti mọ̀ wípé o lè daṣẹ́ o dẹ̀ lówó tó fẹ́ ná lọ́wọ́ ni mo bá wọn ṣe mí tiẹ̀ náà. mo ní kó reduce price náà ni. mi ò lè reduce price mi kí ni ìtumọ̀ yẹn náà ẹ kí ni ìtumọ̀ yẹn wo tí wọn bá ti lè dúró bóyá kan máa lọ because ibi tí mo lọ yóò wà very important ju àwọn tó dúró lọ àwọn tó dúró sìn mo fẹ́ náwó fún ọ lórí business wọn ni ibi tí mo lọ yẹn mo fẹ́ lọ gba owó ń bẹ̀ ni so ìwọ ló wà very important jù sọ fún mi ná ó dẹ̀ fẹ́ máa fún mi ní stress what's the meaning of all this mo lọ ṣèkọ́tọ̀ ìwé lórí kọ́ máa jókòó sí ìmẹ̀kùn báyìí rojọ́ sí ló bá wọn ṣe náà ọ̀rọ̀ tí ń excuse me kó wá kàn mí sọjà rẹ ọmọ rẹ létà kí ló dé fún mi ní stress lórí kíni. ta lọkọ ta níyàwó láàárín ẹ méjèèjì. ọ̀rọ̀ wo ló sọ yẹn ṣe yẹn náà ọ̀rọ̀ wo ló sọ yẹn kò sí obìnrin máa obìnrin máa fẹ́ bínú obìnrin máa fẹ́ bínú ìtókànṣe ti. Ah, obìnrin máa fẹ́ bínú ni bó ṣe wọ́ wa pé ta wa kí ló ń sọ náà ní agbé business deal wá fún sìn tó torí ò tí ì gbàṣẹ ń sìn a lè ṣe business. ọ̀rẹ́ ọ̀rẹ́ wo bí sori business la gbé wa Ọlọ́run kàn fẹ́ ká fi mọ nǹkan nípa family wọn ni bèbí yìí ti lo ọ̀rẹ́ wa. of course yeah torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ kò ní máa rake níwájú wa kò tiẹ̀ tún wò pé àwọn ọ̀rẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà dẹ̀ tún wá dákẹ́ o ò lè sọ anything rárá. serious. ó gbọ́ bó ṣe sọ̀rọ̀ ni ó ní tó bá lè finance fúnra rẹ̀ kó o lọ fún wọn lówó because ó ti mọ̀ pé o lówó tó o lè finance tó o fi lè finance kò síbi tó o ti fẹ́ rí owó tó yẹ kí wọ́n máa ná òun lòun lò ó wá wú ẹ wó ọ̀rẹ́ èmi ò ní interest nínú business kankan mọ́ o I'm out of here kó má di pé wọ́n máa padà lo èmi náà bó ṣe lò ẹ̀ súnmọ́ ẹ̀yin méjèèjì. kò síbi tó ń lọ o. kó lọ lòyàn bí irú tèmi ni àbí ìwọ ṣùgbọ́n owó ó fi àwọn èèyàn ó fi rúbọ nítorí owó ah! kí lè wá káàkiri ah! wọ́n ní kò sí tó ń pẹ́ lọ́wọ́ èèyàn ju ọlá Ọlọ́run lọ kí lè wá káàkiri tó ṣòògùn kiri wo àṣírí ẹ̀ ti tú wọ́n ah! dẹ̀ ti mọ̀ wípé o fẹ́ lò mí fún oògùn owó ni next time tó bá tún ronú kàn mí tó o bá ronú kàn mí ilé á ga jù ẹ lọ. Hmm. nígbà tí àwọn ọ̀rẹ́ mi ń sọ fún mi ńgbà yẹn kú dàbí ẹni pé ọmọ yìí ń lò mí ni o ó dàbẹ́lẹ̀ dá mi ló lò tí mi ò bá gbọ́ ńgbà yẹn tí mo bá sọ hmm. wípé mo ti yóò fẹ́ àbí mo nífẹ̀ẹ́ ju bó ṣe yẹ lọ àbí wọ́n parọ́ mọ́ ni ah. tí mo wá dúró ṣọ́ọ̀bù kémi náà máa lò báyìí. Ah, ó lágbára o wọ́n ah. lóyún àti pé be very careful tó rò ní sìn ẹni tó ti déètì rí òun ni wọn wọn sọ fún mi pé wọn lò àbí pé àpò wọn lóyún àbí nǹkan be very very careful with girls tó máa mingle pẹ̀lú. tọ́lọ́ máa ṣeun o tọ́lọ́ tètè tún yín ká ní kíákíá ah, ọlọ́run ah, ṣe ń gan ni orí ọlọ́run bó ṣe ń ṣe nìyẹn ọlọ́run ló ní kí n pàdé ọmọ yìí ń sìn ọlọ́run ló ní kí n pàdé ẹ̀ máa mọ bí mo ṣe máa pe àwọn ọ̀rẹ́ mi. ẹ̀yin ọkùnrin náà ẹ wà very careful ẹ wà very careful pẹ̀lú àwọn tó máa mingle pẹ̀lú. Oh. ó dé ìyá Fọlákẹ́ ah, wá wá wá wá wá wá eh. kí ló ṣẹlẹ̀. kò sí kankan ah kí ló máa ń nà fara balẹ̀ eh, ẹ ó dé gbólúgbọ́n olúgbọ́n mu mọ́ra. ẹ ẹ yẹ jọjọ kí ni tèmi pẹ̀lú olúgbọ́n eh, olúgbọ́n àti ara ẹ̀sà kí ni tèmi. mo mọ̀ jẹ́ kó yé ẹ. Ah, ah, àgbàlagbà ni ẹ fa. ẹ wo kúrò jáde. ṣe wa gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ sáà gbàlagbà ó gbọ́dọ̀ ní sùúrù ni. kí ló ṣe Fọlákẹ́ gangan torí òun ni mo lọ bá mú nǹkan wá ń lé ìgbógun ètò ẹ̀sọ́ yẹ òye mi kí ni nǹkan tó ṣe ẹ sọ fún mi. O ti ń wà òkè ṣùgbọ́n ká ṣàlàyé fún ẹ wípé bí gbogbo wọn ṣe ń lọ létò létò ni <laughs> ẹ ṣe sùúrù ẹ má bàgbà jẹ àgbà ń ṣòro bí èrè. olórí burúkú làgbà ni àgbà ń ṣí èrè ni ṣàgbàfẹ́ ya wèrè ni ẹ kí ni tèmi pẹ̀lú gbogbo nǹkan tẹ̀sán ẹ wo ẹ kó ìlú ọmọ fẹ́mi jàre. yàfọlẹ́kẹ́ mo ń gbọ́ ọ̀rọ̀ kì í tóbi káfẹ́ bá bù. ẹ ó yẹ sọ ara sọ́nà ni o. ẹ ara fọlákẹ́ tí ò yá yẹn. bí o ṣe ń wo ìbóyá ni fọlákẹ́ ò ti gí fọ. ẹ mi ì gbọ́ nǹkan tẹ sọ. ẹ o gbọ́ má tún fa wàhálà kó ní sùúrù mi fọlákẹ́ bóyá ni ò ti. yéé yéé mo gbé e. Ah! Ah! ìyá fọlákẹ́ ìyá fọlákẹ́ mo gbé yéé mo gbé mo gbé yéé orí mi orí mi ní dàbí yéé. Fọlákàbí Fọlákàbí ah, ó ti dá mi lọ́wọ́. Ah, ah. Gbọ́ worowóró ajárájà ń koro ẹnìkan gbọ́dọ̀ gbóhùn dùgbẹ̀dùgbẹ̀ lájà kí ló rí. Alábẹ̀rù kan ni mo lá. Má jẹ́ òrọ̀, má jẹ́ òrọ̀. Àní ọ má jẹ́ òrọ̀. Ọmọ pélé agbára mi lẹ wà yìí ni. Ìwé aláwo ló fẹ́ rọ́ báwọn ìyá eh, fọkànbalẹ̀ omi mi kan kì í milẹ̀. fọlákẹ́mi kò sí nǹkan kan ìyá nǹkan kan kì í sọ̀run. bàbá mi ẹ ti jẹ́ kí wọ́n sọ àwọn àpẹẹrẹ tán rí lójú àlá bóyá ẹ tó a ní má jẹ oògùn ah. kí a ní sí ọ ní oògùn wo bí wọn ò fún ọ lọ́sẹ̀ kan tó fi wẹ ọmọ yìí ah. ọgbọ́ wọn bá sì ti wẹ lọ́sẹ̀ náà tán ṣáká ọmọ ṣáká lára dá ṣáká lára rẹ̀ ọ̀dà fọkàn ara rẹ̀ balẹ̀ ilé mi lè wà ẹ gbọ́. ṣé wọn sí aráàndì náà ni ó máa ga ọ ó ga ọ. ẹ rárá o ẹ jọ tán tá ló béèrè. ẹ ẹ má bínú ẹ jọ ṣé mi mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí àwọn tó nílé àwọn tó nílé ni mò ń béèrè. ah ok èmi ni security ilé kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ni security bi. yeah good. Um, um, mo fẹ́ rí chief gangan ni. Ah, chief ah, bẹ́ẹ̀ni. chief ti travel. ah wọ́n ti travel láàárọ̀ yìí. ẹ àmọ́ dídé wọn kò ní ju bí ọwọ́ alẹ́ yìí náà lọ. Ah, ah, <laughs> ẹ pa mí lẹ́rìn ìlú òyìnbó lọ lọ wọ́n lọ wọ wọn ìyàwó àtọwọn ọmọ wọn ni. ìlú òyìnbó oṣù mẹ́fà ló máa lò mẹ́ẹ̀. Eh, ìlú òyìnbó ti jìnnà ìbáwọn jẹ kan lọ ah, ah. Ah, ìlú òyìnbó jìnnà six months. ṣé kò sí. wọ́n fẹ́ lọ gbogbo visa tán ni. ẹ ṣe sọ̀rọ̀ báyìí èèyàn náà fẹ́ lọ wo ìyàwó àtọmọ òun ẹni six months jìnnà ṣé ilẹ̀ ìbá sanwó visa ni. kò lè yé yín tí mo. gbẹ̀rẹ̀ sọ̀hún kẹ́ máa lọ kẹ́ máa lọ. ẹ wò ẹ wò kẹ́ máa lọ láíláí ẹ má dà sọ̀rọ̀ mi mọ́. ṣé máa gbọ́ mi èmi ń play ayò ń bẹ̀yẹn ni mo yẹ rí ni mo ṣe ń bọ̀. àní tí mò ń sọ fún yín ni pé kéèyàn gba visa six months kó lo six months náà ìyẹn ti overstay ni mo sọ fún yín pé kò dáa lílọ lílọ kò dáa tó o ẹ wò ẹ wò kò dáa tó ẹ ní nọ́mbà tẹlẹ bá mi pè o. ó bá tàkẹ́ máa lọ ẹ wò ẹ sílẹ̀. ẹ wá ní sùúrù ẹ̀gbọ́n ẹ wá. bàbá rè bàbá o <laughs> ẹ ra sa. Ah, mi máa travel mo ń lọ UK. Eh, travel kẹ. mo fẹ́ lọ fara mọ́ àwọn ọmọ yín àti ìyàwó yín bíi oṣù mélòó kan. ibi tó dé ń dúró dúró báwọn dúró. Ah, kí ló ṣẹlẹ̀ sà. ẹ eh, aṣọ ti bí tá a ṣiṣẹ́ sí la ń kọ́. ẹ eh, ilé laṣọ ti bí yẹn náà wà. ẹ ọyá yí padà báyìí kọ́ ọ lọ lé kọ́ ọ lọ gbé wákẹ́kàn mi láàánú ìsìn ní ìsìn ṣé ọmọ pé ó léwu ni. Ah! má kọ bá mi ọ sọ mí di babaláwo èké ni ọjọ́ ọjọ́ mo ti ń ṣiṣẹ́ kò bọ́fọ́ mọ́ ń lọ rí kò túká mọ́ ń lọ rí. ok ok ok ok ok no problem mo ti gbọ́ sà mo ti gbọ́ ah ooo oh. wọ́n la ṣe fẹ́ ṣe ooo wọ́n máa tọ̀ ń padà o wọ́n máa tọ̀ ń padà mo tún ní láti sáré ṣe nǹkan kan ní ilé bí a mo máa change. Ticket, mi nìyà o nineteen tíkẹ́ẹ̀tì mi nìyà. ẹ wo ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bóyá kẹ́ máa lọ o n fẹ́ jáde èmi ò lè fi sílẹ̀ wájú lẹ́mí báyìí náà. kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí nígbà tí ṣe pé bóyá mo tọrọ owó lọ́wọ́ yín pé ẹ fún wa lówó. ọ̀gá mi ló dé padà yìí kí ló ṣẹlẹ̀. hello. ẹ ra sà. mo fẹ́ wá mú nǹkan lé ni. ẹ ra sà. Ah, ṣé ta ló àwọn eléyìí tán kan block wájú yín. Eh, wọn ní èèyàn fẹ́ rí yín ni sà. bẹ́ẹ̀ni sà yín gangan ni àwa wa. àjọ ah, mi nílé rí yín sí ah. mò ń wà mò ń kánjú gan mo kàn fẹ́ sáré wá mọ̀ kan lẹ́nu. Eh, eh, ẹ wò ó ṣe rí nǹkan ayọ̀lá náà mú wa nǹkan ayọ̀lá bá wà ẹ ṣe rí ẹ lè mọ rántí ojú mi dáadáa nítorí pé gbogbo ìgbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú yín mi láǹfààní àti máa rí yín gbogbo ìgbà ẹ máa rán àwọn mánéjà sí wa ni èmi ti ṣẹ́ ní abẹ́yìn rí dáadáa hmm àmọye àwọn nǹkan tí mo lé ńgbà náà tó jẹ́ pé látara yín lọ́lọ́run ti ní kíkiní yẹn bọ́ sí fún mi ọlọ́run ti wá ní kọ́rọ̀ tèmi náà já sáyọ̀ ó já sí dùnnú báyìí mo wá wò pé ẹni tó lè sóore bàǹtàbàǹtà báyìí fún yàn nígbà tí o ti mọ̀ pé èèyàn jẹ́ èèyàn kankan tọ́lọ̀ wọn á sọ dé yàn ó yẹ kéèyàn lè fẹ̀mí ìwọ̀n oore hàn ló jẹ́ kí n wá gbogbo nǹkan tọlọ́run ni nǹkan kan tá a bá ṣe gbogbo tèmi bá ṣe mm. nígbà yẹn mi ṣe fọlọ́run ni. Ah, ẹ sà mo mọ̀ pé ìwà yín ni pé kí gbogbo rẹ tẹ bá ṣe ẹ ìrètí ẹ̀sán kankan eh, àmọ́ èmi ra ọkọ̀ yìí fún yín. bẹ́ẹ̀ni ọkọ̀ ni. ẹ̀yin ni mo gbé wa sà. ọ̀rọ̀ àmọ́tò wà fún mi. ẹ̀mí yóò lò sà. àmín àmín àmín àmín. ẹ̀wẹ́ kò sí nǹkan tí <laughs> ó jẹ́ tuntun Eh. because èèyàn kan kì í ṣiṣẹ́ nílé iṣẹ́ tèmi Sheffaj eh. homes and property eh. kó má jẹ́ pé ó máa dunnú kó bẹ́ẹ̀ ni hmm. so tí wọ́n bá lọ wá ṣe léyìí fún mi náà hmm. kò sí nǹkan tó pọ̀ jù ń bẹ̀. ẹ kẹ́ bá wo sà eléyìí accident free ni sà factory fitted AC ọlọ́run <laughs> eléyìí kọjá wọ́n rọ sí wọ́n rọ. àwọn àwọn tá a mọ̀ gan tá a ṣe oore fún wọn ò sẹ̀san wọn ò wá dúpẹ́. ẹ gbogbo yẹn kọ́ ló mú rè. ìwọ tá a wá tún wá dá mọ̀ <laughs> ló tún wá ṣe léyìí. àbí so mo appreciate ẹ so ká ní kì í ṣe pé mò ń kánjú ni bá ní kò jẹ́ ká wọlé ká tẹ́ra wa sí fàájì kí gbogbo nǹkan lọ bó ṣe kó lọ ni. ọkàn ni mọ́tò yìí o. téèyàn bá ní billions lọ́wọ́ tó bá fún ní thousands èèyàn gbọ́dọ̀ mọ iye lẹ́ni tó bá ń ṣiṣẹ́ owó. ọ̀gá mi ọ̀dà ẹ má bí sà. ìdá ìwọ ló wà wá tó ṣe bá stupid introduction. bàbá o bàbá o. ọ ah, ah, ah, ti Ah, ṣé màá wá gbóhùn yín máa tún dúró kí lè. mọ́tò kan tẹ́ àwọn ọkàn ṣe fi ta mí lọ́rẹ́ náà tí mo jí. táwọn fẹlẹ yìí ta ọ lọ́rẹ́. fẹsà ni. báwo táwọn fún ọ pọ́sí pọ́sí rèé. mọ́tò lè lẹ́yìn. mọ́tò kọ́ yìí. lè yóò ṣe kó sí bàbá. mọ́tò kọ́ yìí. ṣé lóòótọ́ ni pé ó gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ rẹ. ẹ bẹ́ẹ̀ ni bami bàmí ọlọ́run gbọ́ ní tilẹ̀ ní ti ọlọ́run èmi kọ́ ni mo wakọ̀ débẹ̀ o ẹni tó bá mi wakọ̀ débẹ̀ mo make sure pé mo gba kí lọ́wọ́ ẹ̀ báyìí mo sì fi lé sífù lọ́wọ́ báyìí tí wọ́n gbà lọ́wọ́ ara wọn fúnra fúnra wọn wọ́n fọwọ́ ara wọn gbà ní. àgádágodo ń bọ̀ lẹ́lẹ́ òkìlì àlàpàtì kéwọ́. bájábá jòbí apò olóògbé ọ̀gẹ̀dẹ̀ òmìnirìpẹ́ rà ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. ènìní tó lóun ó mú dègbẹ́ gbẹ́dẹ́kẹ́tẹ́ rẹ̀ lódò ìràgbé ntòjú fúnra ìjọ ogun. bábí bábí bábí ẹ má fọwọ́ kan ẹ má fọwọ́ kan o ẹ má fọwọ́ kan o ah. ẹ̀wìnrìn ọ̀tá ọ̀rà òpèsè ara jẹ́ kí ìran dárò lọ́hùn. Ah! àìgbọ́ kọ́ kọ́ ṣífù ṣífù. bó bá ń wẹ̀ ní rẹ̀ tún máa fura torí àgbà ìdèrè lọ́gbọ̀n. ayé kí n yé ni kí máa ma dènìyàn òṣìkàlẹ̀ dá lọ sí àlàyé onímọ̀ wọn tó nǹkan. ṣé bí mo ṣe kẹ̀dà lọ yíwà padà ayé sáré ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kálẹ̀ alájọ àdàpọ̀ oṣù olóde ọ̀jẹ̀ ọlọ́jà òru ọlọ́jà òru. kí ló máa járó lọ́hùn tí yín ọ̀ta ah. ẹ ṣòfò dànù. bàbá mi fọkàn balẹ̀. bàbá mi ẹni bí dára mo ti kẹrin báyìí mo dáràn ah. mo ti dáràn mo dáràn. ọ̀sìn o eh? bàbá ó ti ṣe ó ti ṣe ó ti ṣe. Fọlákẹ́ ọmọ mi mo ti dá oko padà sí àwọn tí wọ́n sọ. Ah. ibi ti lọ lé oníbi. Ah. wọ́n ti forí sọpọ́n. Ah, bá mi. ẹ ṣeun ẹ ṣeun ẹ má jẹ́ kí nǹkan kan sọ ọmọbìnrin olórí mi ni olórí mi ni. omi òró làbẹ́ sin òró làbẹ́ fún hmm. ìwọ́ta ọwọ́ rẹ̀ dà náwó rẹ̀ sókè. Okay. pàdé mi ń dé ń dé ń dé ìyá mú nǹkan rẹ lọ mú nǹkan rẹ lọ ah. mú nǹkan rẹ lọ ah. ìyá. ayé yìí tán ànàmọ́nà yìí nàgbàlagbà jóbélé. ayé má ní jẹ́ báwọn ayé tábò tí ó kún wá ó dẹ̀ tún ṣẹ́ àṣẹ lọ́wọ́ ẹni ayé lógún ìdèrè lọ́gbọ̀n ayé yẹ má yọ̀ láyọ̀ jù ọ̀rẹ́ mi máa fún ọjà yìí ọlọ́jà òru ọlọ́jà òru ọjà alájọ alájọ alájọ àdàkọ ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kan bẹ alájọ àdàkọ. rèkété níwájú bàbá mi ò ohun tó ṣokùnkùn sẹ́dá bàbá mi rí gbogbo ẹ̀ lójú rìn láyé a ò mórí ọlọ́rọ̀ ẹni tó máa ní máa ní dandan ṣáni dandan ṣáni wo adélé ayé lójú nǹkan gbogbo wa ọjà kọ́ńdẹ̀ àná dòru ni ọlọ́jà òru ọlọ́jà òru ni alájọ fẹ́lẹ́ alájọ àdàgbò ọlọ́jà òru ọlọ́jà òru ni alájọ kọ́lẹ́ alájọ àdàgbò. Òbìrìkìtì láyé ayé yìí a máa nà ọmọ náà yé ànàgbàlagbà tára ayé ní jẹ́bẹ́ ayé ní jẹ́bẹ́. bó bá ń tán bírí fún wa bí a epo ọ̀rẹ́ mi máa yọ̀ láyọ̀ jù. bó bá ń wẹ̀ ní rẹ̀ mm, tú máa fúnra torí ayé ló gún un ìdèrè lọ́gbọ̀n ènìyàn lọ sà. ayé kí n yé ni kídèrè máa máa dènìyàn torí òṣìkàlẹ̀ dá lọ sú àlàyé onínúure wọn ohun tó nǹkan léṣe bí léṣe kẹ̀dá lọ yíwà padà ayé sáré hmm. ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kan bẹ́ẹ̀ alájọ àdàkọ ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kan mẹ́ alájọ àdàkọ. òjijì ẹni ní òjijì ẹni ní káfínú tán bó bá ń ṣe máa rọra o ẹni afẹ́ láàmọ́ lálámẹ́ni tó fẹ́ ni lálámẹ́ni tó fẹ́ ni inú dẹ̀ jìngàn níṣẹ́ o kò jẹ́ ká ìmúnika o kò dẹ̀ gbórùn wá ṣe bí. má ṣe gbára lé nìyàn ènìyàn wáyé má ṣe gbára lé nìyàn ènìyàn mọ̀lẹ́ má ṣe gbára lé nìyàn ènìyàn wáyé má ṣe gbára lé nìyàn ènìyàn lè. ayé nírọ́ ní níṣẹ́ ká lọ ká mọ̀ dé mọ́ ayé le ènìyàn níjà níbi ayé le àrùn ọmọ níṣẹ́ de torútorú ayé le ẹni àfinútọ̀ ò ṣe gbára lé ayé le ẹni àní ó fẹ́ ní lójú ó má ta ẹnu ayé le máa bá gùn mí múlẹ̀ bí n bá lọ sóde bí n rántí ìgbà ìran máa rán létí pé èèyàn wọn mo bá gùn múlẹ̀ hmm, ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kan bẹ́ẹ̀ alájọ àdàkọ ọlọ́jà òru ọlọ́jà òru alájọ kan mẹ́ alájọ àdàkọ.